Babariana, Rihanna. Kí ìyanu máa ṣẹlẹ̀ o. Ó ha ha ha. Èèyàn Káyọ̀dé ọmọ sí ibi o, ọmọ Sọlá Ẹ̀dùn o, ọmọ Ìṣètì o, èèyàn wa náà ah, èèyàn wa náà èèyàn wa náà mo ah. fẹ́ lọ gbà snow l'Amẹ́ríkà o, èèyàn wa náà first lesson re mo fẹ́ lọ gbà snow lamẹ́ríkà ooo oh, oh, first lesson re. gbèsè re fifty thousand àfi gbarí two thousand lápá. oya mímì fẹ́ wọlé oya wọlé sórí. oya mo jẹ́rìí mímì kan pa. olúwa ni GTB mi àgàràǹtì trọ́sbì olúwa ni GTB mi. bàbá mi fọ́ àgàràǹtì trọ́sbì. olúwa ni GTB mi. màgàràǹtì trọ́sbì. wọ́n wá mí lámẹ́. o ṣe ṣe. wọ́n wá mi lábẹ́. wọ́n wá bá mi lábẹ́. wọ́n wá mi lámẹ́ríkà. wàsílà dodo. lamẹ́ríkà. Òṣogbo ló lọ. alifulani àbí àpò àyà ẹ̀yin tẹ́ ní pálí tẹ́ pálí òfò tẹ́ fi kásọ sí nílẹ̀ ní ẹ̀yin tọ́wọ́ yín rí báyìí tẹ́ ẹ láwọn bí olórí ìbú ẹ̀yin náà wá lámẹ́ sọfẹ́ ogun náà fi wá ṣé autophosphorus ni ẹ̀yin ló pé ẹ láwọn bíi kérésì kérésì ọ̀rẹ́ mi tí wọ́n ń voice mi ó ní àwọn bíi olórí ibú. àwa gọ bóbò ni o. já máa mú freestyle ẹ lọ́jà rẹ. ẹ fi rọ́ọ̀bù jọ gbọ́ sí nǹkan ẹ̀jọ̀ ọ̀nì náà ẹ̀lò ó jáde ṣé kò yẹ kó sọ fún ẹ. ọ̀rọ̀ ló dùn. pálí tó sọ bí a fẹ́ lọ bí a pálí yẹn lọ bí wọ́n dẹ̀ fẹ́ lọ gbé pálí. òpòrò tí ń fọ́ gíláàsì làwọn lẹ́ẹ̀ma. ẹrù bẹ́ẹ̀. òpòrò tí ń fọ́ gíláàsì. òkó ńlá o yẹ máa freestyle lọ́jà yìí ṣe. ọmọ àṣẹ ọlọ́tọ̀ọ̀rọ̀ ọjà kì kọ́ bẹ́ẹ̀ tó yẹ kó lọ rà fi tèmi kọ́lẹ̀ kí wọn náà lè rọ̀ rẹ̀ kó lè rà lẹ́sí rẹ̀ kíkọ́ bótẹ̀ pọ̀ rẹ̀ o sùn wake up. báwo ló máa hẹ́pẹ̀ link up ọjà wake up o bá bíbẹ̀ sí máa ti rọ̀. lọ́ba ọ̀dà fi gbé kámẹ́rà. olótù èèyàn bẹ̀ sí máa olótù.

ṣẹ̀rẹ̀ yọ̀bọ yìí ẹ jẹ́ kí n sọ̀rọ̀ kan fún yín tínú èèyàn bá ti dùn báyìí tọkọ èèyàn balẹ̀ ah, abúṣẹ́bùṣe ẹ ẹ wo nǹkan mẹ́ta ni mo fẹ́ sọ fún yín ìkíní èèyàn gbọ́dọ̀ lọ́lọ́run èèyàn gbọ́dọ̀ sin ọlọ́run èèyàn gbọ́dọ̀ ní eh, relationship ẹ jẹ́ kí n sọ bẹ́ẹ̀ pẹ̀lú ọlọ́run ọba tó dá wa kí o máa ìrẹ́pọ̀ pẹ̀lú ọlọ́run ìkejì èèyàn gbọ́dọ̀ bọ̀wọ̀ fóbì ṣèbẹ́rí máa mi báyìí màtágbà ti dé ní ilé fi wọ́n síbi tójú mi ò ní tó mo ṣe mú wọn sẹ́gbẹ̀ẹ́ ẹ ṣe ìyá mi ẹ má wàá torí wípé ẹ rí bàbá yín tòsí ẹ má torí pé kò tọ́jú yín ṣebí gbogbo akitiyan mi gbogbo tọ́rọ́ kọ́bọ̀ mi ẹ̀yin náà ni mò ń nọlé lórí ẹ ṣáà láàkì kankan ká má bàa nítorí kò sí lára ń dùn ẹ rí bàbá yín ẹ máa ṣe nǹkan tó yẹ ká ẹ ṣe fún tẹ̀yin náà bá ti dàgbà tẹ́ bá ti lówó lọ́wọ́ ẹ ọkọ mi. bàbá wo bàbá tó dé òmò bìtà agbára bóyá àrìn lọ ni. ìwọ ló wà ní sọ bẹ́ẹ̀ ọmọdé ló ń ṣe é o ò ní rò bẹ́ẹ̀ má dá sí i ṣòrọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí láàrin èmi àti bàbá yín ni èmi ò dẹ̀ fìyà jẹ yín àbí mo fìyà jẹ yín ṣó ní o tẹ́ bèrè tí mi ò fún yín èyí tó wá jẹ́ kẹta orí tiẹ̀ gangan ló dá lé jù jù torí wọ́n lọkùnrin orí ẹ̀ ló dá lé jù èèyàn gbọ́dọ̀ tẹpá mọ́ṣẹ́ èèyàn gbọ́dọ̀ níṣẹ́ kó dẹ̀ múṣẹ́ kó múṣẹ́ ẹ̀ ní màmí ìgbà wo lẹ ti ń sọ fún mi ìgbà yẹn. wọ́n ní iṣẹ́ lóògùn ìṣẹ́ hmm. iṣẹ́ la fi ń tẹ̀lé gíga múra síṣẹ́ rẹ ọ̀rẹ́ mi ìyá rẹ lè lówó lọ́wọ́ bàbá alẹ́ ṣe lẹ́kùn mo gbójúlé wọn dandan ni mo sọ fún wa pálára hmm. mo ká iye kan ọ̀rọ̀ la sọ fún ọmọdé. Hmm. kárí ìyá mi kárí kárí ìyá mi ṣe ti gbọ́ ṣé ẹ ti gbọ́ bó ṣe ti ń tẹ̀lé mi náà létí láti kékeré nìyẹn ṣó ti yé yín ojú ò ní tì yín o ẹ̀ẹ́dẹ̀ ló dojú tì èmi náà á dá fún yín o lágbára ọlọ́run gbogbo ìdáwọ́lé yín ló máa yọrí sí gbogbo. afẹ́fẹ́fẹ́ o. ṣé kí n mọ̀ parọ́ fún yín prof ṣe rí bọ̀dá Bàsírò èpè tí ń jẹ gbọ̀n kì í ṣèpè ilẹ̀ yìí o àwọn èpè tán yín pọ́ọ̀tì dàlábà ni wọ́n ṣẹ̀ṣẹ̀ jànú ọ̀rà ìjọ gbàǹkẹ́ ẹ̀yẹ́wọ̀n èèyàn rí wọn mo ti drop dem ẹ síbi kan wọn dẹ kọ́kọ́ rí face to face báyìí ni ó ti bọ́ sínú ayé ayé ẹ ti bẹ̀rẹ̀ sí ní da láti bẹ lọ nìyẹn hmm. ah, ó ti dé time tó fẹ́ sórí ilé nìyẹn wá kiri báyìí. prof prof ẹ nǹkan tó ṣẹlẹ̀ wọ́n gbé dé ẹ̀jọ̀ ẹ̀ kókò bọ́ tàn sí kókò rí sí kọ́ kọ́ tẹ́ sọ ikò tí ì pẹ́ rárá o bó ni wàá lè bí ọlọ́run. toothpick òun náà ni mò ń try láti gbé lábẹ́ nǹkan. ẹ wò ó dà pé mi nílé dúró mọ́ torí mo ní àwọn èèyàn rẹpẹtẹ tó ń lé mi káàkiri tó ní báwọn drop demo ọ̀hún òun tó bá choose ń sìn láàmú ibi tó yìn ìran lọ yìí ọlọ́mọ ayé kórìí wa burú láyé. àbẹ̀rẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ ẹ jọ ẹ fún wa ní just ten fifteen minutes ẹ jẹ́ kí èmi lọ pé. ten fifteen minutes látẹ̀ lọ lọ ẹ jẹ́ kí n sáré lọ lé mọ́mọ́ ẹ kó máa wà nílé. látẹ̀ kan tí mo ti wà ń bí. ẹ jọ bàbá bọ̀. sóòótọ́ ọ̀rọ̀ ọdún ká sọ láàrin mi àti yín tẹ́ bá gbé òtí dídì sínú stúdíò mi ẹ̀ lè rí wọn. ṣe é ráwọn méjèèjì wọ́n jọ ń fẹsẹ̀ gbàjọ́ gíráfì káàkiri lọ́kàn tí wọ́n bóyá àwọn lè mọ ronú pé fẹ́ fi wọn sògùn owó wòye náà gbé fóònù sí tí a sọ̀rọ̀ sí lóbinú rẹ̀. ìrònú ilé ìtẹ̀ máa yá tó. ẹ tètè máa lọ prof bóyá kí n fún yín dẹ́mọ̀ mi èyí náà máa ń kọrin o mo sì dáa gan. ẹ̀yin náà máa ń kọrin. ọlọ́run ìfújì mọ̀ ń kọ mo máa ń mú jẹ́ padà sórí bíìtì yín tẹ́lẹ̀ ẹ kúrò lọ́nà. bẹ́ẹ̀ sọ wá lórí ẹ̀gbọ́n kan prof yìí sọ ṣe mọ̀ wọ́n rí tẹ́lẹ̀. kọfẹ kọfẹ kọfẹ dáa fún prof ẹ mọ̀ sí pé fún bàbá ẹ gbọ́ ẹ má ṣe pé. àti ọmọ ẹ̀gbọ́n lé pẹ̀lú Farouk. bọ̀rọ̀ ẹ pọ̀ díẹ̀. kò ní dáa fún wọn. Ah. ẹ máa ṣe bíìtì tí ń fi bọ́ọ̀sì brain ní gbogbo aráyé mi sí ẹ gbọ́ ẹ so mọ́mì ti kú nìyẹn. Ah, màmá ti lọ o. but ìgbà tí sickness yẹn tó wọ̀ wọ́n lára kí ló dé tó arrange kó gbé wọn lọ sí hospital. ìgbà tí mi ò lówó ṣókè para mi ni abikilọ jalè. wo a problem shared is half solved ṣe bó tiẹ̀ yẹ kó o sọ̀rọ̀ jáde a máa wo ibi tá a máa tiẹ̀ wo ibi tá a lè dùn sí. ìwọ náà máa ní tiẹ̀ lára tó yẹ mi rẹ́ mi disturb ẹ̀ mi rẹ́ mi tèmi disturb tiẹ̀. Ah nǹkan tó fà á ní mi. ó ga o ilẹ̀ ń jẹ́yàn o. ṣó tẹ nǹkan tó tún wá tó tún dùn mí again immediately tó ṣe kúrò ní studio ni prof wọlé ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní kí ẹ kíní kan àti ẹ̀ ń try láti explain fún pé suddenly ni wọ́n gan sáré jáde pẹ̀lú phone I started calling your phone níbo ló tún ju phone sí. mo kàn tẹ rí mọ bí fóònù yẹn ti ṣe disappear mo kàn wá fóònù yẹn ti wálé wálé má jẹ́ kí n tàn ẹ́ ọ̀rọ̀ yìí ó mú fura dání o mọ̀mísí ẹ̀ kú the same day o lost record deal the same day fóònù ẹ sọnù fóònù tó jẹ́ pé òun ló yẹ kí n tó fi connect ẹ at least kó tiẹ̀ rí díìlì yìí sí o. ó dà pa ayé ó dà pa àwọn ayé ń lé mi. ah wo wálé ọ̀rẹ́ need prayers ọ̀rẹ́ need àdúrà ó need àdúrà ó need àdúrà ọ̀rẹ́ need àdúrà. ah. Mm. contract tó tún lé láti jọjọ yìí ó tún pàdánù yẹn náà um, dáàdi ẹ̀ ń kọ́ wa ti rí. Ah, everybody wà o everybody wà o but Anita irú ayé wo ni mo wá báyìí irú ayé wo ni mo wá báyìí. Um, ṣùgbọ́n Oh, ní láti blame my rẹ fún nǹkan because once there is life there is hope you need to be strong ṣó ti yẹ besides kò ń ṣe fọ́ọ̀tẹ ní gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí kí wá ní next step ń sí. mo ti ní ní plan pé at least màá lọ bá emir of Alaba màá lè fún ní àwọn orin mi so that a pick one or two tó máa jáde ní mistake tó máa jáde ní Monday. Mm. that sounds like a good idea at least àwọn ẹni tó máa gbórin ẹ̀ ń sìn tó lè fẹ́ sign ẹ̀ kó tó mọ̀ ìwọ náà ti blow ti wà everywhere that's fine. Mm, okay. Um, let me look for something for you. So, ah. take it, come on. Try to get foodstuffs ilé ṣùgbọ́n kò tẹ manager for now. Kò hmm, ṣe gan-an. Are you okay? It's okay. Ah, Pẹ́ lọ́wọ́ ẹ̀. Mi ì rí dọ́là lójú <laughs> olúwa jọ̀wọ́ dáhùn sí. àpèkánú kò ń lówó. bàbá mi jọ̀wọ́ dáhùn sí. Mimi, auntie, why don't you smell? lánàá? Àǹtí yẹn gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ sí wa you Wà á ní kí Jesus Christ, she wọ́n sick. kí? Kí ni ẹ ti ní tẹ́ ń bèrè báwo ni wálé ṣe ń fi ohun sí. ṣé ti wálé lẹ́yìn sọ ṣe bọ́kùnrin lòun ó ti tójú bọ́ fúnra ẹ̀ náà girama ẹ̀ gangan òun ló yẹ kẹ́ tiẹ̀ máa béèrè ẹ̀ dẹ̀ pé ìyá ẹ̀ ti dàgbà gan. ẹwà tí mo kí ló wà ní ìlú pa mi. Are you supposed to eat? Mo rò pé ní ẹ̀yàn eh, eh, ọkùnrin ṣé ẹ kò jẹun ni pé mi wọ oníkọ́rọ̀ mi wọ̀ àti pé throughout àná mo ò jẹun kí ló wà ní ojú. ọ̀dọ́ ìta ni ṣé ẹ kó jẹun ni. Alice, I know countless of artists to ti help but it dey yan true ẹ why you making this such a big deal. okay àwọn artist tó máa ń gbé lọ sí Europe tour o ṣe kúkú try go help bọ̀bọ̀ wálé tí mo ti ń sọ fún ẹ látijọ́ yìí. wàá ní sùúrù Ta ló Maxino. Yeah, momo. Who is he? Okay, fine. These are not coming at this. but it's got prospect. So? Like, ó bright future. Well, <laughs> listen, listen, listen. Continue your point. When you talk about, okay, kakon kó yàn fún mọ́ra àwọn tó from lọ fún eh, kakon ṣe kìíní is kó yí sí bẹ́ẹ̀. Àwọn ọmọ iye ọmọ ìjọba èrè pọ̀ nù wọn náà. Èèyàn kọ̀ vat fún yàn kan pé fáìn ló máa débẹ̀, akọ̀ dé America, akọ̀ yàrá mi máa lọ́wọ́ I was sá My wife got káàkiri wọ́n pé reputation kọ́ ọlọ́run àbàjẹ́ nìyẹn listen say we have a standard hmm? artist tó bá ti meet up pẹ̀lú standard yẹn a lè mú travel èèyàn tí ò ní kankan láti lose a lè mú travel you know almost of all these upcoming artists gbogbo wọn really nífẹ̀ẹ́ iṣẹ́ tó fẹ́ ṣe gangan no they just there for fame wọ́n lè tún fẹ́ báyìí wọ́n á kọ̀ bẹ́ẹ̀ dànù ni èèyàn tó ní passion fún ṣẹ́yìn gangan làwọn máa ń gbé travel káàkiri because you know that okay definitely wọn gbókè tó ń bá dé Europe anywhere kò ní sálọ because wọn kò ní prospect in Nigeria to understand ah so don't just bring ẹyàn kan ẹka kò mọ kinní kan no no no please má sọ. Mm-hmm. We try out the say we convince you. Try and give this guy a chance. And again, eh, Shuri, you ready láti ṣe anything to buy fẹ́ fún ẹ ah. just to make sure you help this guy ovary so wọ́n lè sọ pé trial will convince you mm-hmm. bàtí mi ti ń bá ẹ sọ̀rọ̀ látijọ́ ìpè ẹ kíni kan tó máa ní no i just friends mo fọ́pọ̀ kan láì láì mi kíni lọ́wọ́ èmi mọ̀ sọ pé a trial will convince you wọ́n náà fẹ́ mi chance you understand eh, eh i rub your back you rub my back you rub my back i rub your back you turn. ẹbẹ o mi ò mú pleasure mọ́ṣẹ́ do you understand first and first. Mm? What? tí n bá ti máa help ẹ niko kọ́kọ́ mu dé mu ẹwà nù ká gbọ́ òtò lè kọ. from there we know okay lọ́sọ̀ ọdún wà nígbà tó bá ẹ̀pẹ̀ kó kó owó lórí tó o lè bro. no no no I trust your mistaken o ma deliver ma ní kó mi dẹ́nu àwọn. ẹ fún mi wà. wàlẹ̀ wàlẹ̀ mo dẹ́mu ti. well you waste that. <laughs> come here you know. ṣé wà ní àwọn ọmọ òkú ọ̀run ò tiẹ̀ bójú ẹ̀yìn wò wọ́n àwọn ọmọ tíya wọn dà á lẹ̀ fún ẹ ìwọ náà wá dà á lẹ̀ fẹ́mi ò tiẹ̀ mọ báwo ni wọ́n ṣe fẹ́ jẹ́ báwo lẹ́yìn wọ́ọ̀ la wọn wọ́n fẹ́ jẹ́ èèyàn ni wọ́n tún fẹ́ jẹ́ èèyàn ni kò kan ẹ̀ àti ẹ̀gbọ́n ìtú sọ pé òun fẹ́ kọrin kò sí tó burú bẹ́ẹ̀ àmọ́ ìfọwọ́sowọ́pọ̀ ni gbogbo nǹkan láyé yìí àjòjì ọwọ́ kan gbé gbára rí a ní láti dúró tì wọ́n kọ́ ẹ̀ mọ́ gbogbo náà fẹ́ bá gbèsè ayé wọn dé wọ́n pè pè pè pè pé ò gbáago wọ́n wá ẹ wá hàn ò rí ẹ kí ló dé tí ò bá sírú èmi yìí bẹ́ẹ̀ kọ́ ah, olùgbà yẹn kù díẹ̀ káàtó ẹ má bínú ọ̀hún ẹ má bínú ọbẹ̀ náà dalẹ̀ ẹ pẹ́ fún wa ẹ sìn wá jìnnà pé tó padà lẹ́yìn alágbà náà ẹ̀yin náà lẹ́kùn fún wa ní ìyá àti bàbá ṣe rí kíní kan dájú nílé ayé yìí kò yẹ kí àwọn ọmọ tó máa lóun dá òkú òun lẹ́bi but tọ́rọ̀ bá kan àwọn ọ̀rọ̀ kéékèèké kan báyà á sọ ó ṣeé ṣe pé ojú tó kọ sí èmi ẹ̀yìn ló kọ sẹ́yìn wọn tẹ̀lé dá sírin láàrin èmi pẹ̀lú màmá tó bí wọn iná ẹ̀ láti bá pípẹ́ tọkọ tìyàwó lè ní gbólóhùn àṣọ kí wọ́n jà pé separation wáyé èyí ọgbọ́dọ̀ yẹ kó affect àwọn ọmọ òun tóbi rẹ̀ bá ti fi kó àwọn ọmọ ẹ̀ kó lábẹ́ ọkọ yẹn tí ó wá dúndúró pé èmi ò ní rẹ́dí àti dé ọ̀dọ̀ bàbá àwọn ọmọdé wọ̀nyí ìgbà tí mi wá láti rí àwọn ọmọdé ń gbà yẹn kò jẹ́ kí mi rí wọn mọ́. obìnrin ló máa ń gbìn ẹ̀fẹ́ àwọn ọmọ sí bàbá lẹ́mìí ìyẹn ló máa ń sọ pé obìnrin tá a bá nífẹ̀ẹ́ lọ́mọ ẹ̀ máa ń wùyàn. amáyẹ̀kẹ́ ń sọ̀rọ̀ jìnnà èyí tó dá sílẹ̀ díẹ̀ yẹn ó kó díẹ̀ káàtó ó jẹ́ káwọn mi àtàwọn ọmọ ẹ̀ka jìnnà síra wa. wo ká máa gbégbá bó ṣe gbégbá yìí ọmọ ẹni lọmọ ẹni ìwọ ni bàbá wọn. mọ́mí ẹ má ṣì mí gbọ́ mo fi ṣe àpèjúwe ọ̀rọ̀ ohun tí ó lè kó fa é pé bóyá bóyá mi tètè tọ́nà sí wọn lọ́rọ̀ tí mo ní tí mo sọ ṣáájú yìí àsìkò ìgbà tán máa súnmọ́ mi tí màmá wọn ò sí láìmọ̀ yìí nǹkan ò dàbí mọ́ iṣẹ́ wa iṣẹ́ bó bá kó pa bó bá bu lẹ́sẹ̀ ni oníkálukú ń ṣọ́ra wọn lẹ́sẹ̀ káàkiri báyìí débi jẹ́ pé àti rìn tààrà láàrin gbòòrò tí má wà bí mo wà lẹ́sìn inú wọn lè pè mí kí n sọ pé lèmi ni mo wà inú kí n máa purọ́ pé mo wà lábẹ́kúta tí máa ń lọ lójú tí wọ́n bá pín níbo mo wà mo lè ní àwọn mo wà ní tírénì sí mo fẹ́ sáré dé Igbògìlà ṣe rí i pé nǹkan tí mo sọ gbogbo nǹkan ò dàbí mo dẹ̀ ní plan fún yẹn mo sọ pé kàn fún mi ní just short period ọlọ́run àṣẹlẹ̀ ẹnikẹ́ni tó bọ̀ mo ti bẹ̀ wọ́n mo bẹ̀ wọ́n dáadáa àwọn nìkan try láti listen sí mi kàn máa wo ohun tá a kọ́ tó wà nílẹ̀ yìí ilé mi wà tó tóbi jùlọ tẹ́ pé nílé yẹn tẹ́ bá béèrè lọ́wọ́ mẹ́pa ìjọba wọ́n máa lè wọ́n máa lè demand five thousand naira nínú ilé ẹ má dẹ̀ máa wọ àwọn tán ẹ máa wọlé mi wà tẹ́ pé àwọn tán wà bẹ́ẹ̀ báyìí bílíọ̀nì ayé àti tọ̀run ni mo ní táìmù gbàtẹ́ lọ bá wọn yẹn five thousand naira lima má sí lóde yẹn táìmù yẹn kó lọ má kọjá àmọ́ ṣe sọ. Ah, mo ní last time ni pé ọmọ kọsítúmíà yẹn aṣọ tó kó wá fún mi ò rí ní size mi láìpẹ́ àṣà ní pé mo kọ́ aṣọ tèmi dání rẹ̀ pé fọ́pọ̀ máa ṣòro lójú ẹ̀. mo complain tí mo kàn ní pé ó wà ní láti. Escuchame el café, ¿sabes? And um, I think as a result of because um, Sharim and Mama, um, were all consumed and all blind. You know, wọ́n kì í rí i wò pé bóyá ṣó àbí nǹkan kan láti Do you understand? And the wọ́n sọ fẹ́ Costume check wà very very important. But, uh, tó bá ní ẹdẹ eh, ní two o'clock I'm about bọ̀ ní four five What am I máa ń try wọ́n máa ń try ọwọ́ kébàdàn yẹn máa terminate contract ní bó ti influence gbogbo yìí bad man he He's a very bad guy Somebody can ní me kan two o'clock I'm about wọ five bọ̀bọ́ I a send láti ìgbẹ́lẹ̀ yẹn kó fọ̀ ṣùgbọ́n sẹ́ǹtì náà lè yọ̀ ṣe wíwọ̀ tẹ́ àgbẹ̀fọ́ kó tó to climax permission kò give yẹ. Miami in there. Now, what you do for me is um, okay. Bí a kàṣe personal shopping fún kàṣe lè dúpẹ́ àgbẹ̀. Bẹ́ẹ̀ni sá, because àmì mo mọ àwọn não tó máa ń size mi. Wọ́n mo máa ń dùn não ọ̀la. Àwọn wọ̀ fẹ́ lọ Dubai lọ shopping. Àbí South. Ah, Ẹ̀sẹ̀ Dubai máa bẹ́ tàṣà. Òtútù shopping last ní South. Mo fẹ́ lọ Dubai next. Bẹ́ẹ̀ni sá. Kò sí wàhálà, no problem. Um, não would you do? 50 50 na machine? 50 50 owó tíkẹ́ẹ̀tì one hundred fifty percent wa. so um, no time go create invoice and send it to so let me just sign so that um, you can actually use it. ẹ mọ nǹkan mímì ẹ fi ń tòun sí ká mọ pa ti parí iṣẹ́ ó yá you're recording tá bá bí mi léèrè mo máa rí wí tí bá bí yẹn léèrè tó máa rí sọ tá bá bí mi léèrè a máa rí gbọ́ ohun tó sọ mí ló ní fàájì ìjọba mi ló ní fàájì ìjọba. Nice, go oh, nice. Bad one olówó ní sọ̀rọ̀ lọ́rọ̀ níbi tí ọdún sókè bí sánmà ṣé wọ́n wàá gbé ọṣubú ni àwọn ọ̀ràn bí yẹn amúnibú ni. apá ọ̀gá abádúrà bíi tí tó ń ṣe lọ lánàá yẹn kan. ọ̀gá kanda bíi tí mo ẹ mo mọ̀ pé bíi tẹni ṣe bá jọ fẹ́ filẹ̀ papọ̀ ni. ẹ akọ̀lẹ̀ ìṣeré lórí ẹ̀sìn láyẹ̀ fojú bẹ́ẹ̀ lọ. abádúrà jọ ọjọ́ máa múlẹ̀ múlẹ̀. ṣẹlẹ̀. ẹlẹ́sẹ̀ làbúrò yín wà sínú yìí o. Ah! kí ló ṣe kí ló ṣe. Ah! àwọn tó lọ́wọ́ tó àṣẹ bíìtì gidi fún ọ̀n sọ̀rọ̀ bíìtì àwọn fún wọn bíìtì ẹ wá ń sọ̀rọ̀ tí mi létí pọ̀ nídìí classic beat ah! ẹ máa má àbúrò yín lọlé o <laughs> èmi ò dúró lè rí o. ọ̀rẹ́ mi ṣàkùṣàkù olórin ló sọ̀rọ̀ sí mi létí eh? eh? ṣàkùṣàkù olórin sọ̀rọ̀ sí mi létí àwọn tó kápẹ́bù tó ń lówó gangan ṣe bíìtì tán ọ máa ní problem Wàsíù máa ní problem. apá báwo ṣe máa ṣe báyìí. ẹ ti ní problem. báwo ṣe máa ṣe báyìí. ẹ̀yin bẹ́ẹ̀ lówó lẹ fẹ́ gba bìtì. ẹ bá bùrọ̀ yín sọ̀rọ̀. no seriously stop ewu ní gbogbo ilé náà báwo lè máa fi pa báyìí náà. má fọ rẹ mi pa náà má jọjọ rẹ èèyàn lòun náà. ẹ má lọ sí bíríkìlà kẹfì rówó bìtì sọ. Ah, ah. ló ń ṣẹlẹ̀. ṣé o believe pé mo ní kí ọgbọ́n rẹ fún mi ní beat bọ̀bọ́n rẹ dá mi lóhùn ṣá. Ah, kí ló kí lápá máa ló ṣẹlẹ̀ sàn ṣe kò mọ ẹ̀wọ̀n mi ni apankú fọ apá come here abeg kí ló dé tó máa ṣe irú nǹkan bẹ́ẹ̀ ah. i wonder. apankú fọ àfà. kí ló ń ṣẹlẹ̀ náà ah wálé ní òun ni kò ṣe beat fún un pé o kò sí náà pò tẹ̀ dáhùn rárá. Ah. sáwọn ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ ṣe ń sọ yìí àti àmọ́ ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ ṣe rò yìí bọ̀dá wálé yìí ẹ máa ń fọ́kọ̀ po àà sẹ́yìn ọ̀sàlàyé nǹkan tẹ́ ń ṣe fún wọn ni lójú tí àmọ́ àrùn sí wọn wọ́n rò bóyá olúwa rẹ̀ mọ̀ nǹkan tó ń ṣe kò dáa kò dáa èmi náà lẹ́lẹ́dàá mi ẹ̀yìn tí àmọ́ bọ̀dá wálé yìí fẹ́ sanwó rárá wọn ti ẹ̀ sanwó rárá ni gbogbo gbèsè tí mo kọ́lẹ̀ fún yín mo kàn sẹ́nu kù láti jẹ́ ọjọ́ ìmọ̀ ní kí n fi bò wọ́n láṣìírí àmọ́ ńgbà tán ti fẹ́ di tèmi títa èmi náà tú yín láṣìírí. ṣé wàá yẹ kí wọ́n máa ṣí di mílíọ̀nù níwájú bíje. ẹ̀yin náà bòde ara yín nígbà tẹ́yin náà wá sọ́dọ̀ dáàmú tẹ́ni mi ò ti dáadáa ń kọ́ gbogbo gbèsè tó wà nùwé àwọn náà jẹ gbèsè wọn ìfẹ́ sanwó tó bá sì fẹ́ rìkọọdù báyìí classic beat wọn mọ wákà kí kí ló dé wọn wá sọ pé àwọn nídìí iṣẹ́ kan àwọn fẹ́ sáré múra alábà ó dà ìní ìṣiṣẹ́ fún yín ẹ mówó wá àtìgbà náà ti ń yàn mí lódì kódà àwọn ọba mi sọ̀rọ̀ mímí tì ṣe bó làwọn náà kán wá rìkọ́dù two minutes soundtrack fíìmù báyìí wọ́n sanwó ẹ̀yin ìfẹ́ sanwó rárá ẹ mọ̀ wá classic beat ẹ̀ tún mọ̀ sọ pé kọ́ máa bá yín bu ọtọ tó ń sì wí òun. it's okay it's okay apanko for my lens here. ṣé o dẹ̀ sọ nǹkan sí nǹkan tó wà nílẹ̀ yìí rẹ̀ ń wò bí omi fẹ̀rẹ̀ tó dáná tó tó fẹ̀ mú rárá. lọ́dà kó lórí burúkú ni. kí la gbé kílẹ̀ jù. lọ́dà kó ya wèrè ṣé o sí nígbà tó ń sọ̀rọ̀ tiẹ̀ àbó gbọ̀ngbà tó dárúkọ mímítì ó ní mímítì wá sí stúdíò ó ń sanwó tiẹ̀ kí ló ṣe ẹ́ tó ṣe sanwó ṣé o mọ̀ pé gbogbo nǹkan tó wà nínú studio yẹn owó ló fi ra ni àbúrò pé gbáwó lọ́wọ́ bank of industry àbúrò yáwó lọ́wọ́ microfinance bọ̀bọ̀ wo sórí gbogbo àwọn nǹkan àwọn àmì àmì ó dàpọ̀ ti mú ẹ lára ó dà pé gbàtọ̀ bí ẹ gbàtọ̀ máa rí bí ẹ mọ́lẹ̀ báyìí wọ́n rin àwìn mọ́ ẹni àkọ́sí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí kò tiẹ̀ yé mi rárá kí ló wá mú orúkọ mi mọ́ gbà tó jẹ́ gbèsè bọ̀bọ̀ wo tí o bá ti fún ẹ lówó má ṣe bíi ti fún ẹ kò sí mi ìlú wa rojọ́ ń pọ̀ tì káwọ́ sẹ́yìn rẹ̀ azin peter ni a ló ń ṣe ẹ tó tí kò bá bẹ́ ṣọ fún ẹ ní kò fún ẹ lówó èwo ni kò máa wá peter ọ̀fẹ́ kiri. no no no ah. no wo wobi, wobi, wobi. wo bí wo bí me i no go collect that kẹ́yìn ah. ọba brókì kó jẹ́ ká mọ̀ pé òun brókì gbogbo kò bẹ́ ń ṣòfò yẹn ó brókì ni kò lówó ah, lọ́gbọ́. òbí tá lè mú níbà ó máa ṣe peter ọ̀fẹ́ o ní ṣe anything anything tí kò bá ti bẹ́ ṣọ fún ẹ bóyá poster of anything ní kò dáwó fún ẹ ṣé wàá yẹ kẹ́yìn méjì máa fi mí pa báyìí. wálé wálé ọmọ nǹkan tẹ́mi máa sọ fún ẹ sórí nígbà mi kọ́ ló ń ṣàánú ata ṣe ń rìn iná àti gbọ́dọ̀ máa correct àwọn kankan ó yẹ ẹnu ò fọ́bọ̀ o ẹnu ò sanwó school at least try láti máa drop nǹkan kan you know mi ní fẹ́ kọ́ ọmọ yẹn máa rìn ẹfin tí n bóye sọ̀rọ̀ yẹn sìn ó ní tó ṣe ń rí lára mi àwọn gbèsè kan wà tí mo ti ń bọ́ ọmọ yẹn fà ó jẹ́ kó mi pé wọ́n ló jẹ gbèsè tó pọ̀ jù. òun ni òun ni. wo bí wo bí tí kò bá bẹ́ṣọ́ fún ẹ má fi kó bá ẹ lómi kò bẹ́ṣọ́ fún ẹ nìyẹn wá bí gbà wá àwọn tó máa ti lówó. nígbà tó bá lè lówó ṣé para mi báyìí. mímẹ excuse me excuse me ẹ jọ. ẹ mọ ṣẹ́rí nípa àwọn ọba dé ẹbí kẹ̀kẹ́ bí sọ́kàn ọ̀hún fún kí n bá yín àtẹ́lẹwọ́ ẹni báyìí kì í tán ní jẹ o tí ẹ bá ti múra sí iṣẹ́ yín gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ìyá yín gbà yẹ ó ní kẹ́ ẹ múra sí iṣẹ́ yín ẹ dojúkọṣẹ́ ẹ gbé e, ẹ tó mọ iṣẹ́ ṣe téèyàn bá mọ iṣẹ́ ṣe ariwo náà ọ̀rọ̀ bàbá yìí bó bá ṣe fún yín pẹ̀lẹ́ tó ṣe èèyàn òkú wà láyé yìí kó bá lẹ́ni tiẹ̀ kò ní burúburú kó bá kẹ̀ nìkan mọ́ ni ẹni tí ó kú dà wọ́n wọ́n wò sí. irú péjú ọ̀rẹ́ rẹwà mi wá ní ó ti mú rẹwà mi wá ní mọ́ra ọjọ́ ọjọ́ ọjọ́ jẹ́ńjẹ́ wọ́n jọ mú un èmi àti ẹ̀ náà dábàá ní kájọ máa rí. ọ̀gá mọ́ ṣé nǹkan tí dáàdì mi ṣe ṣó dáa ṣó dáa kó dáa èmi ò sọ kó dáa àmọ́ gbà tó ti ṣe sọ́tà lè ṣe sí ó dà fún àpẹẹrẹ tó bá jẹ́ gbà tó bí ní hospital yẹn bàbá ń jáde láyé tó ń gbé nígbà ń lé nǹkan ṣẹ́rìn sí ilé ayé àwọn tí ò ní bàbá láyé tó jẹ́ pé wọ́n ọjọ́ ọmọ ọdún mẹ́fà tí bàbá wọn ti gbọ́ ọmọ mi wà kùnà bàbá ẹ̀ ó dẹ̀ jẹ́ èèyàn ṣé lóògùn iṣẹ́ iṣẹ́ báyìí láti lẹ́nu gíga nígbà tó bá ṣiṣẹ́ wà tẹ̀lé gíga inú mi dẹ̀ dùn pé ẹ kì í ṣọ̀lẹ orí yín pé ọmọ tó nà ọpọlọ ni ìgbẹ́yìn máa dùn agbára ọlọ́wọ́ nígbà gbégbá ti bàbá yín àdúrà mi sí yín ni pé lẹ́yìn ìwọ́ ọ̀la bàbá yín náà bá máa máa rí yín báyìí kẹjọ ọmọ tó ṣe é jù é ó fẹ́ nàgà wá báyìí ká ti sún ọgbọ́n kó máa bà á lẹ́rù àdúrà tèmi ń gbà ní kí ọmọ alálùbáríkà tèmi náà ìṣòro ọkọ ọgbà àdáwọlé yín báyà máa yọrí sí i bí wọ́n bá lù báyà máa dùn ò ní ládùúwọlé dára ọlọ́run. lẹ́nu gbogbo tí mú wá fún ẹ owó ìlú drop síbẹ̀ owó tí ẹ ti lò rárá kí ló ṣẹlẹ̀ náà. ṣé ọ̀rẹ́ ọkọ mi ẹ. Hmm. babes má jẹ́ kí n máa rántí wọn mo ò tí ì gbọ́. See, I'm tired of all these upcoming artists. Um, tó bá pick one, up tó tush wọn tán tó náwó lé wọn lórí táwọn náà dé wọn tán tán kékeré báyìí wọn kò bẹ̀rẹ̀ sí máa misbehave me and most of them uh, probably because we're ò you know. nǹkan kéré máa ń jọ wọn lójú wọn ò tí blue tonight, blue one. àìblow wọn ni àwọn náà fẹ́ float I libẹ̀ làwọn àwọn náà ti fẹ́ máa send àwọn artist just look at them before you know it they crash back time to make kí wọ́n dẹ̀ máa jèrè wọn kó máa investment lórí wọn wọn kò bẹ̀rẹ̀ sí wọn dáadáa ni wọn bẹ̀rẹ̀ ẹ̀ management tó ṣe kìnnì kan fún àwọn wọn máa make àwọn demands To be able àwọn fún ara wọn wọn ever satisfied. so I just felt well oh, well so I go buy another machine let me koko ma spend my money on the established artist wọ́n dẹ́pọ̀ àwọn yẹn tó make more profit for you. you know when they're are established ọkọ̀ wọn pé fine I go to my bẹ̀rẹ̀ ló máa fi ló máa high I make away in no time, but I'm not coming here. You're risking now. At the end of the day, no. tó ń jẹ́ mi ò nu blow bóyá wọ́n ti lumbi ó ń bì kan kò I don't Á dẹ̀ kó yẹn débi wàá dẹ̀ I don't assist ẹ̀. Má tó So I'm just I'm not just encouraging by the attitude. So. Um, Mbero, um, I told you already, ọmọ ilé ìyàtọ̀ is different from the rest of them. Oma sojo, and I'm very sure of that. Eh? True you need to trust him. Ah, he's, he has a bright future. Ó dẹ̀ jọ ọmọ kan tó farabalẹ̀ tó máa ń eh, please, eh, just give him a chance. Trust him for my sake. It's okay. Um, tó bá you know I'll do anything for you. Ọmọ pé máa ń trust ẹ̀. Àdéhùn náà fẹ́ ra fẹ́ lọ́pàá àti ìjọba Well. Yo, yo a pago a uno de esos. Let me call you. Try to Um, hello? How far? Um, okay, Shumon, come. How about the studio, Emperor? Take your time. I'll rush my. She will be. wa emperor studio kí ló ń ṣẹlẹ̀ ńbẹ̀. anita ló pè mí sí i ó ní kí wàá mìtẹ́ emperor fúnra rẹ̀. ọmọ wa blessing nìyẹn o emperor tó lẹ́jẹ̀ kó ń sign artist lọ́wọ́ ẹ̀. ọmọ sign àti mi nìyẹn. jọ̀nà ṣé wọ nìkan ló ń kó wá mi ti wú àbí mi àbí kájọ máa lọ. owó ah, la tójú bọ̀ ìbòhùn nìkan lọ pé. Ah, ah. báwo ló ṣe máa ní kó máa dá lọ kó ṣáà mọ̀ pé mi náà ń kọrin ẹ freestyle kan la ṣe ṣe yìí ọlọ́run lè ní kó di hit ó dẹ̀ mọ̀ pé emperor lọ́wọ́ ẹ̀ ó ń sign artist tó bá jẹ́ mi lọ́lọ́run sọ pé ó máa sign nǹkan ó dẹ̀ ní kó máa dá lọ so alpha báwo lè jẹ báyìí ṣe ká máa lọ sí. àgbẹ̀ ìkànbọ̀lẹ̀ ọ̀rọ̀ náà dáadáa fún yìí so wọn èjì ni jigan bàbá ọjà bàbá dey gbádùn your skill and your song bàbá o ní bàjẹ́. bàbá bàbá abeg ṣé we fit snap picture with you. wà á ṣe fún wa. so ẹ ti ní fọ́ọ̀lù rẹ bí. àgbàgbé ẹ sílé ní sàlẹ̀. ṣé ẹ̀jẹ̀ ń lo fóònù fún mi? wọ́n bí wà

àti àwọn méjì à ń kọrin bọ̀ ṣẹ́ rémi tèmi mo tẹ̀ ṣàwọn orin kan tẹ́lẹ̀ already tó jẹ́ pé mo try láti promote àwọn orin yẹn but ẹ mọ̀ kò sí finance but àwọn orin yẹn ṣì ń rìn díẹ̀ ó possible kẹ́ ẹ ti gbọ́ rẹ̀ jẹ́ kí n ṣe freestyle orin yẹn fún yín ẹlẹ má fojú kéré mi fojú kéré mi fojú kéré mi tilé má fojú kéré mi jẹ́ kájọ wà mí pídé jọlé ó tún ní another one sir ìyẹn aṣọ iṣẹ́ yẹn gan lè nìyí sá ìwọ ni mo fẹ́ tí. ọmọ ẹ lọ ẹ lọ bọ káwọn ẹlẹ mo ń ṣe báyìí yẹn o ti sọ tàbí àyàsọ òun kan give gìvẹ́ǹchì ni káwọn ẹlẹ káwọn ẹlẹ. oorun ní sa oorun. ẹ ó nǹkan nínú sá amẹ́nàmẹ́sà ah, um, mi ò gbọ́rí ọkàn lọ promote ẹ̀ ni o lè promote ẹ̀ kí n má gbọ́ àdàmọ́sọ̀ náà fojú kéré ó kéré gangan náà yeah it's okay um, it's okay ẹ kàn jẹ́ pé mi ò fẹ́ máa ná lórí àwọn ọkùnrin mi báyìí mọ́ because most of them ò kí ń mórí àtàbá náwó lọ lórí tó ń sìn ta túṣu ọ̀hún tán mèkì ẹ̀ tán tán blow tán wọ́n máa ṣe gara sáwọn tó bá ràn wọ́n lọ́wọ́ níwọ̀n kí wọ́n tẹ́ àtẹ̀yìnwá mọ́ yeah I know on the long run wọ́n máa ní promoter àwọn jẹ wọ́n ló ṣe bá kan sàn wọ́n fẹsẹ̀ rìn wá sí wọn ní àṣe gbogbo yẹn wọn ní sójà dé sàfárà yìí but I know I will do anything for you um, ta ló ń ṣọ́nà kọrin. Ah, bẹ́ẹ̀ ni sà. ó ní wálé òun gangan ni mo fẹ́ kó wa rí. i see kò ń ṣọ̀wọ́n gan. èmi náà ń kọ́ ọ. ok that is um, guy tó máa fi kó òun bí má sọ nǹkan mọ́ okay máa wọ ọ̀pọ̀ láti ọ̀nà wọn. ọ̀rà mò ń gbà. èmi mo kọ mustandin gbẹlọla dibs tó kọ alakoko lala. no alhaji collington ló kọ alakoko lala okay. Uh, mi o history ìkànlẹ̀ nkọrin ni uh, ẹ lọ́wọ́ ìsọ́kè tẹ́ ń gbọ́rin ẹ náà. mustandi ọmọge mustandi ó fẹ́ jó ẹ̀nà lówó ọmọge yẹ́yẹ́ yẹ́yẹ́ fìyẹn lẹ̀. ọmọjìgán um, kí ló fẹ́. ó ṣe rí you dà pé òun to ní talent ara ilé yóò balẹ̀ bó ṣe ń ṣe ẹ̀ gan-an bó ṣe máa ń ṣe tó máa fi ń lò yín nìyẹn tí wàá bí aláyé ò tí bàbá àwọn ṣe kankan wọ̀ mí i'm trying not to say. Um, tó bá sọ bẹ́ẹ̀ um, book um, section kan fún wọn to understand carry continue kankan and guys when you're coming for that section okay um, ẹ má múra báyìí to understand gbogbo tẹ wọ socks lórí kìnìún yìí mi ò fẹ́ dress normal ṣé wọn á gbé wọn studio sọ kẹsì normal gbogbo múra tẹ múra bí eégún yìí i don't want it. All right, it's okay. Uh, baby, mm-hmm. um, thank you. Lie, not Jim. All the same, you still have to just come to my life, do <laughs> Any luck gan-an, ẹ̀bọ̀ wọlé ọmọ ìlú connection bí ẹ wọlé ni ẹni nìyí sá. Aláyé ló ń ṣàṣẹ́ nìkan tó ń falẹ̀ ní chance because because ìwọ ní talent àbí ìwọ ní talent ìwọ ní rárá. Bàbá ò mọ kọ́kọ́ nǹkan. O tí kọrin ti ṣeun, o ti kó tẹ́jú, o ti ń lo kínní. Ẹ máa tọ̀ ẹ máa ń lò yín ni. Ẹni tó máa wà kò sọ̀rọ̀ yìí ẹ face gate ẹ kẹlẹ máa lọ sí ẹ lọ baba picture in kọjá. ẹ bá instagram ẹ mú sẹ. àbí hello. ẹ lówó lọ àbẹ ẹ lówó. ẹ má wò. all right take care pẹ̀lẹ́ màkàlá tù. <laughs> Ah, é isso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 ọ kẹ̀sí yẹn gangan tó jẹ́ girlfriend mi yẹn kí n kọ́kọ́ kọlà fún ah, ah. àbí kí n dáná sun studio ah, yes now ìlú wo ló ti ń ṣẹlẹ̀ onírú nǹkan bẹ́ẹ̀ o dẹ̀ gbé sára tó ṣe wáyé náà ń ju ẹ̀ sọ fún wa ni nǹkan ṣe bọ̀bọ̀ ìbáyìí èyí lẹ̀ ní mọ̀nà so easy ni àfi tó bá yẹ pé kò love gẹ̀ ẹ́ ló kù. mo sọ fún ẹ pé kò love yóò love lọ́ọ̀kì náà anyway ṣé ó wá padà submit demo yìí. mo ní ọ̀bẹ fáàní ta mo lè wá aṣọ pé emperor ti bọ̀ mo ṣí táwọn méjèèjì ṣe yẹn kò tiẹ̀ bí mi lé àríyá mi ló wà important ní ìgbà ìgbà ìgbà. òyìn tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀ náà nínú ọ̀rọ̀ kàríà náà ni kò yẹ kàríà nìyẹn náà bọ̀bọ̀ má kọ́ra ẹ̀. ẹ wò ẹ wò ṣẹ́rí ó drop cd kò drop cd yẹn tiẹ̀ kọ́ ló ń ṣe mí ọ̀rọ̀ demo kọ́ ló ń ṣe mí bí kò ṣe pé báyìí débẹ̀ yẹn wọ́n ní pé ká bẹ̀rẹ̀ sí ni máa freestyle fáwọn ọlọ́run àwọn orin tí mo ti kọ tẹ́lẹ̀ mo kọ́ fún wọn in fact bọ́bọ́ yẹn tún embarrass mi bíbẹ̀ yẹn tó ní bá bí àmì ìwọ́n stay ọlọ́run mo lè parọ́ fún yín náà ojú wa rí rẹ́dẹ̀rẹ́dẹ́ bẹ̀ yẹn gan. Ah, àwọn tó já sí wa àti fw wa àríyàn flyboy wa mú ẹgbẹ́ rẹ̀ àbí ẹgbẹ́ ló sọ̀hún jáde ẹgbẹ́ ló sọ̀hún ẹgbẹ́ ló wèrè sọ̀hún dá ẹ wo bí ah, ah, ibi tọrọ dé ibi máa sùn tọrọ ẹ bá dẹ tó máa dé orí pípẹ́ kọ́ lóògùn orí fífọ́ náà àbí tó òun náà máa dáná sí ìlú òun máa ṣe kí nípa máa ṣe ìyẹn ló máa solve situation kárí ẹ̀ wà ní four times ẹ wo bí that is not the solution that is not the solution ó dẹ̀ láìka kí àtúnṣe have done the right thing má dáhùn. wo bọ̀bọ̀ ò ní láti padà lọ sọ́dọ̀ ọ̀rọ̀ òyìn báyìí mọ́ àwọn èèyàn tó bá ń gba ìyàwó èèyàn at end of the day náà tó bá fún ẹ níṣẹ́ wọn máa padà gbá ní ti ẹ̀mọ́ nǹkan tó ń ṣe èmi máa connect ẹ máa link ẹ up. bad guy. let me stop be bad guy but at times nígbà nǹkan tó bá nígbà lólówó tálíkà ló ti máa kọ́. láti ìgbà tí mọ́mí wa ti kú nǹkan ti yàtọ̀ fún wa kò sí anybody ta lè lọ bá àfi ẹ̀yin nìkan dádì torí assistance ni mo fi wá mi báyìí sá please sá mi ò fẹ́ kẹ́ fi wálẹ̀ fún yà jẹ́ mi ò dẹ̀ ní fẹ́ bà orúkọ bàbá mi jẹ́ torí ẹ̀ mo ṣe wà mí báyìí sá. ẹnìwé wọlé gbogbo nǹkan tó sọ pátápátá ni mo gbọ́ ó ṣe mí lánàá pé màmá yín ò láyé I'm very sorry to say this kò ṣe dáadáa ó jẹ́ kẹ́ jìnnà sí mi kò ṣe wọn lọ́rùn ni kí lóun kò foríjì kò tẹ̀sán afẹ́ rẹ̀ tí n bá gbọ́ eyé dáadáa owó lẹ ní ìbáyìí sàmì. bẹ́ẹ̀ ni sir because àbúrò mi ire she has to further education and èmi náà. No I need to push up my music career. Ẹ dẹ̀ mọ̀ pé iṣẹ́ orin yìí iṣẹ́ tó wà challenging gan ni sà. Ẹ dẹ̀ mọ̀ nígbà tí mọ́mi ṣe wà láyé, àwọn ni wọ́n ń support wa. Onísìnyí tó ti rí ibi tágbà ń rí báyìí. I have to come to you, sir. It's all right. It's all right. It's all right. Mi ní ẹni plan lọ́wọ́ tí mo wà yín sí. But once I'm ready, I'll give you a call. Ah. Yes, Wale. Daddy. Tí n bá ready, my babe. How is Remy? Ah, Remy, she's not fine, sir. Really, she's not fine. Really, she's not fine. She also need money too, sir. Tó bá My máa Okay, é. Ọ̀kẹ́lẹ́kọ̀ọ́ for that ẹ̀ kẹjọ máa bọ̀ abàmì. Okay? Ṣé o ti jẹun tó bá ní láti jẹun wọlé àpèpè oúnjẹ fún un kó ẹ ṣàǹgbé mi lọ́dọ̀ ẹ̀rí. ṣàmánì eh, bàbá àgbàlagbà afúnilóúnjẹ má wo bẹ. ọjà orí ẹ wà mẹjà yìí. gbójú ń bẹ kí ló ṣe é. afọwájẹ jack ní ìkẹjẹ ká sáré yanjú ọ̀rọ̀ wa lọdà pé mítìnì wà láago méjì ká dẹ̀ tó dán kí gbogbo ara kó gbáyàgí ṣàmà ẹ má jẹ́ ká fi ọ̀rọ̀ sílẹ̀ sọ̀rọ̀. ohun tí abáwá bí ó ju ọtí lọ ẹ dẹ̀ mọ̀ pé òwe àwọn àgbàlagbà ni wọ́n ní ọwọ́ ò gbọ́dọ̀ pẹ́ nínú sa kéèké iná ń jó lójókòó yìí èmi àti ẹ ti jọ sọ̀rọ̀ lórí election wa tó ń bọ̀ lójú ọ̀nà yìí ní ìtí mo dẹ̀ mọ̀ yìí pé ohun tí mo bá sọ kò ní dire kò lórí ẹ iná ń jó alága mi tó ń wọ yìí níwọ̀nba àgbà tó dórí oyè tí ọdún mẹ́rin fẹ́ pé ó ṣe dáadáa ó ṣe dáadáa mi ìrọmọ ẹgbẹ́ tó ń complain wọn náà complain kankan fún mi o àmọ́ ó ti wá di ó ti di dandan fihàn tó bá ṣe dáadáa tó bá ṣojú kìíní tán ká jẹ́ kó ṣojú kejì tiẹ̀. kò ṣe dandan afọbajẹ kì í ṣe dandan àti ráwọn kan náà rí bẹ́ẹ̀ tó ṣojú kìíní tí wọ́n padà jẹ́ kán ṣe ojú kejì yìí ṣé dandan ni inú òfin ẹgbẹ́ wa yìí ojú kan lọ́ni ká máa ṣe ọdún mẹ́rin yẹn ṣọdún mẹ́rin yẹn sún kẹlómi tó next kò bọ́ síbẹ̀ n ta tó wà níbẹ̀ nìyẹn náà. iná ń jó gẹ́gẹ́ bí mo sọ fún ẹ pé alága mi tó ń wo ìfẹ́ ẹgbẹ́ ló ń ṣe kò ṣe fẹ́ nú ààrẹ ẹ̀ sórí gbogbo ẹni tó bá ti ṣe fẹ́ ẹgbẹ́ ó máa rọ́nà lọ́ni jẹ́ wá sọ fún ẹ lẹ́nìí o mo fẹ́ kó kọ́kọ́ wò látòrí nàìjíríà gbogbo ẹni tó ṣe pírẹ́sídẹ́ǹtì kò sẹ́ni tó ń dédé bẹ́ síta báyìí òun náà ló dé fa ẹgbẹ́ wa yìí ẹni tó ń wò tó wà nípò alága yìí kò ń ṣe pé òun ló sọ fún wa pé ah, alága ẹ̀yin lẹ sọ pé ẹ fẹ́ ṣe president. èmi kẹta ló ìbọn tó bẹ́ẹ̀ ni. àwa aládédé sọ pé máa bọ̀ ó fìtì láti wà nípò chairman ó dẹ̀ ń ṣe dáadáa kò sọmọ ẹgbẹ́ tó wá síwájú àtọ́sọ pé ah, ẹ̀ alágbájá ń fẹ́ bí pa wá ni o so ẹni tó bá ṣèfẹ́ ẹgbẹ́ ó di dandan ká fi sílẹ̀ kó ṣojú kejì bẹ́ẹ̀ ni mo sọ fún yín àmọ́ bí mo ṣe wọ́n ti wá bẹ́ẹ̀ sọ̀rọ̀ tó ti wá gbọ́ yìí tó ti gbọ́ nǹkan tẹ́mi bẹ́ẹ̀ sọ yìí <laughs> eh, ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí mi ò sọ lójú alága mi rárá tẹ́lẹ̀ o àmọ́ bí ṣe fẹ́ sọ bí ṣe fẹ́ sọ yìí abẹ́ gé mi. alága mi. wà á pẹ̀lú iná ń kan ló ti bá sọ̀rọ̀ ló ti gbọ́ kó dé lè yí nǹkan tí mo sọ kò lè yí padà. kí ló fẹ́ ti ṣe. <laughs> tí ẹ bá ti dé orí ipò lẹ́lẹ́kejì ẹ láti wá mọ́tò méjì mọ́tò méjì tó dáa kì í ṣe ìtọ́ tí ń lò tẹ́lẹ̀ o tó kún bọ ni mo sọ méjì lẹ̀ láti rà fún. kò sọ kò sọ̀rọ̀ yìí tó bá fẹ́ mọ <clears throat> alága kò ṣe ọmọ bọ̀ sí mara. inú àwọn gáràjì tẹ wá ní mo fẹ́ kẹ́ ẹ bá mi fún ní mẹ́rin nítorí àpò nọ́mọ lẹ́yìn àwọn ọmọ tó dẹ̀ ní lẹ́yìn náà àní lajú sílẹ̀ kébí máa pa wọ́n òun ló wá mọ àwọn tó fẹ́ẹ́ fi sí gáràjì yẹn tí ebi ò ní pa wọn tẹ́ ẹ bá tún ti wá ṣe yẹn ó nǹkan méjì ìkẹta ni pé every week ẹ̀yin lè mọ èyí tó tọ́ sí láti máa fún fún oúnjẹ ṣe rí nǹkan mẹ́ta yẹn tẹ́ ẹ bá ti bá mi ṣe nǹkan mẹ́ta yẹn fún fàkàtì. mo ń ṣèlérí fún yín lọ́yọ́ òjò mi ní pẹ̀lú àkẹ́sọ̀ tààrà wa. àárín wa ò bàjẹ́ láti ilẹ̀ wá kì í ṣèṣì ló máa wá bàjẹ́ bí àfọ̀bàjẹ́ ti sọ yìí mo promise pé àníṣe election kì í tó ra ọmọ ẹ̀fọn ibi tó bá fẹ́ kí n sanwó sí ni kò sọ wọ́n ní méjì ni méjì náà ni màá fún ẹ ní káàtó máa tó máa fún ẹ ẹ dúró bẹ́ẹ̀ ìwọ ni kó wá lọ ronú gáràjì tó fẹ́ kó sọbi tó fẹ́ fúnra rẹ̀ kó sọbi tó fẹ́ fàwọn ọmọ ẹ mẹ́rin síbẹ̀ mẹ́rin náà pè mẹ́rin náà ni tí ò ní yọ then màá máa jẹ́ kó máa fún ẹ ní owó oúnjẹ five hundred thousand lọ́sẹ̀ọ̀sẹ̀ tá a bá ṣe báyẹn kan. tó bá rí bẹ́ẹ̀ gbogbo nǹkan tí àfọwọ́jẹ́ bá mi sọ pátápátá ni mo ti gbọ́ tí mo sì ti gbà my chair. èrò èrò káà wo ló fẹ́ ege lẹ́yìn bọ́ọ̀sì yẹn ah, eh, má tún káwọ àkàsẹ́yìn mọ́tò yẹn ẹ jẹ́ n sọ. sórí ọdún mẹ́rin tí alága mi fẹ́ lò yìí gbọ́wọ́ ẹ̀sọ́ iṣẹ́ àyìnbó òun ló gbọ́wọ́ lé lórí yẹn ah. ẹ̀kúlé lówó ti kàn ẹ́ tán. Oh. tí o bá wá tí ọ̀rọ̀ yìí bá ti rí bá ṣe sọ yìí lẹ́yìn tó bá ṣe ọdún mẹ́rin tí èmi máa dúró tiẹ̀ o kọ́lọ̀ má fi kó tó yá ọ pa gbogbo wa ọ màá dúró tẹ wàá ṣọdún mẹ́rin wàá tún ṣojú kejì. ló bá tán. lágbára ọlọ́run ló bá tán o. ìbọn ọdún mẹ́rin àkọ́kọ́ tí mo ṣe yìí ọlọ́run kọjú sí mi ṣe lóore mi ní púpọ̀ fún yín hmm. ó ṣe wá kọjú sí mi ṣe lóore yẹn ó máa kọjú sí ọ̀nà ṣe lóore oore yẹn kì í wáyé kò dìgbà tó bá ìṣẹ̀ bẹ̀rẹ̀ ṣé a máa ń tẹ kóró yẹn tó máa tẹ̀ lọ́wọ́ o láti sìn yín lọ mo ṣe ó dá irú káàwó ló fẹ́ gẹ́gẹ́ bí mo ṣe sọ fún mi lẹ́yìn bọ́ọ̀sì méjì. tó kọ́ wá ń dá lọ́ọ̀ wọ́n ti bá kí ló kọ́ ẹ̀. ṣé nǹkan tẹ́ fẹ́ mi ẹ̀ ló bá di kílẹ̀ ní tuesday ẹ̀ àbábá ẹ̀ tó bá di friday ẹ̀ dáhùn lọ́ọ̀bẹ ẹ̀gbọ́n wọn ní kan mọ́tò ẹ̀ ò ní èsì ó máa ṣòkó wà kan èyí pé kó máa lọ lójú tí èèyàn máa sùn ah, kò lè ṣòkó wà. kò ní sùn. àwùjọ tẹ wà yìí àbá fẹ́ wò wá yìí ẹ ní sílẹ̀ o ẹ̀yin àgbàlagbà lẹ máa ń pòwe gan wọ́n ní òkúta bá sọmọ pẹ̀lú ẹ̀ ó máa ń sọmọ ó máa ń sọmọ ní padà tá a bá fẹ́ wo gbogbo ìwà yín tẹ̀ wà lókè yẹn ẹ ní sílẹ̀ ẹ máa rí wa bíi pé ọlọ́run kan ló dá wa ẹ máa rí wa bíi pé àti ẹ̀ ṣiṣẹ́ kankan fún yín àti ẹ̀ jẹyàn àti ẹ̀ jámọ́ kankan ẹ ṣe máa ń rí wa nìyẹn tó bá fi dídá yín gbogbo ẹ̀yin tẹ́ wà lókè ẹ máa ń wò pé bí kọ́ta ti kú dànù àbí kọ́ta ti ti wá mọ́lé ẹ dẹ̀ máa wo ọlọ́ọ̀lọ́ làwa ń jẹun tí ò bá wá sá wa kò sẹ́yìn àwa là ń ṣiṣẹ́ fún yín àwa là ń forí rọ́pù ẹ̀yin mélòó lẹ́sẹ̀ ẹ jọ apá tẹ́lẹ̀ fi jà gan da. má yà mí lẹ́nu. ẹ ẹ èkó jẹ́ kí bàbá ẹ̀ mọ̀ nǹkan náà kú fún. wọ́n lè láàgì wa wọ́n bá ń jà nílé àánú ń gbé sára kọjá mọ́ṣáláṣí kẹ́ẹ̀ bá ti láìkì wa ká ṣe ní kánífà kóńgò. ẹ bá ṣe tún láìkì wa gan àti láìkì. kẹ́ẹ̀ kó ti yín ká kó tiwa kóníkàkú wà lọ́tọ̀ bí ọlọ́tọ̀ kí lájọ ń pò báwọn tó wá dúpẹ́ lọ́wọ́ èrè ọ̀gẹ̀dẹ̀ àti yáàyì àwọn lọ́la yín wọ́n lè fi ṣe wàhálà gan nínú gáràjì àwọn náà lè rí díẹ̀ àwọn ọmọ ẹgbẹ́ nínú gáràjì kọ́ńdọ́tọ̀ iṣẹ́ ọ̀sán lẹ máa ń gbà ẹ tó torí dá fún méjì ó ti yé yín wàá òwò yẹn ẹni àwa ẹni gíran níwà gíran tàwa níran tí ó bá sáwà ni nínú gáràjì tẹ́ ń wò yẹn orúkọ ìdájí kan àárọ̀ kan ti máa gba gáràjì bọ̀ tó bá gbọ́ pé àlà wà ń bẹ̀ wọn ò ní wà òun ni gáràjì yẹn fi ń rìn ní o. ẹ wo bàbá máa ṣe wà àwọn òfin owó yín o àdé kọ́ta fẹ́ fowó yín ṣe. ọ̀dẹ lówó dá máa fún. akọ̀ọ́lá yín ni akóyin jẹ ẹ ṣáà mọ̀ ara yẹn ẹ jẹ́ bàbá yìí ẹ jẹ́ kó mọ̀ kàfẹ́ ṣe. ìyá wọn ni ẹ̀rù ti ń bà yín àyà yín ti ń já kò ń yín kẹ́ dépò ọ̀la yẹn mọ́ ọ̀nà ẹ̀fẹ̀ ṣe ṣe àmà mọ́ ọ̀nà akin ti pọ́mìsì kó o máa fún yín o. ẹ wò ṣe rí ọ̀rọ̀ tẹ̀sán pátápátá ọ̀rọ̀ wa àkọ́kọ́ lórí ọ̀rọ̀ tí ẹ̀yìn fi kàn mí pé mi ò láìkí yín ẹ má jẹ́ ká rò bẹ́ẹ̀ o ẹ má jẹ́ ká rò bẹ́ẹ̀ ṣe rí ìdí tí ẹ̀yin ṣe ń rò pé mi ò láìkí yín ṣe pé mi mo kọ́ gòsè nsàlẹ̀ níbí báyìí ọwọ́ tó ń gbé lókè nítorí tí mi ìtẹ́jẹ́ kọ́ mọ̀ ẹ́ pé èmi ni mo wà pẹ̀lú yín jù mo rò pé ń gbádùn ọ̀rọ̀ yẹn n tó fà á náà tẹ́tí orí kò bóyá mo ṣe ti ní òye ẹ̀tẹ́ níbọ̀dì o mo mọ̀ pé èèyàn mi ní èmi náà tí ń dẹ̀ ni ẹlẹ́ẹ̀kejì lórí òye èmi kàn wò wípé kì í ṣe pé báyìí mo bẹ̀rù mo kàn wò wípé oyè yìí ohun tó bá lówó lòdì tọ́ ẹ fi yọ ọ lẹ. àkọ́kọ́ ẹ̀mí àwọn olùkọ́ ìtàwọn àtọ́kùn ìkan nú ẹ̀ fèníkù ọ̀làǹdè ìkan tó tún kò tó tún ṣiṣẹ́ náà kì í ṣe pé owó náà wọlé bó ṣe yẹ kó wọlé ẹ wá sọ fún mi owó wo ni mo fẹ́ ná sórí oyè yìí ní ẹ̀ tèmi kọ́ ṣe wòye pé kájẹ́ kó lọ́dún mẹ́rin ẹ̀ tó kù tó bá lò ilẹ̀ tẹ̀. nǹkan tó béèrè ni wípé ṣé ó wù yín kẹ́ ẹ jẹ́ àbí kò wù yín mọ́tò kú ọmọ kú àgbè ìyẹn kọ́ náà ń béèrè nísìn ẹ fèsì sí nǹkan tí wọ́n sọ. ẹni kí a tún lu ọdún mẹ́rin sí àbí ẹni tó wá bọ́ bẹ̀ ṣó ṣú ọgbọ́n ìrìn àti lọ́dún mẹ́rin. sẹ́yìn fẹ́ pa mí ni. èèyàn kan ló ń pààyàn ṣé ikú tó ní sáà ikú nìkan ló ń pààyàn ni nǹkan tó ń pààyàn pọ̀. ẹ má pa mí mo nífẹ̀ẹ́ yín o. iye iṣẹ́ kọ́lá ń sọ yìí tẹ́ bá sùn tẹ́ bá jí ẹ ti kú náà nìyẹn. tó bá débẹ̀ mo nífẹ̀ẹ́ sóyè yìí o ẹ fẹ́ joyè wá ló ń ṣe yín. ṣé bàbá pàkín fún mi ṣé wàá jẹ ṣáà wà. bàbá ẹ wò bá kàn. bàbá pàkín ṣé màá lè joyè. ọ̀rọ̀ sọ̀rọ̀ gbọ̀ngàn. náà ju ẹ̀kọ́ rẹ̀ lóṣù ẹ ìdí tí mo yẹ sọ bẹ́ẹ̀ ni pé ẹjẹ ìjẹ́wọ́ fún ẹjẹ ìjẹ́wọ́ fún yín. ẹ jọ kí ló ṣẹlẹ̀ gangan kí ló happen adẹ̀ ń tún ìsí rẹ̀ ń bọ́ bí ayé ń tún ìsí rẹ̀ ń bọ́ bí kí ló hàpù kí ló ṣẹlẹ̀ wọ́n ní ṣe máa joyè yes or no. Ah. ṣe máa jẹ chairman abẹ́ ẹ̀ jẹ tọ́gbẹ̀bọ̀ lẹ́yìn kí lọ pa ni. mo ti sọ síwájú èyí tó kì í máa sọ bẹ́ẹ̀ ni pé mi ò fẹ́ kí èkúrú agbẹ̀yìn ní fanfa ni. kí ló ń ah, ah, jẹ fanfa wọn ní wàá jẹ sàrà ẹ lọ́jọ́ wọn ṣé polọ́ ni ẹ mú wa ni àbáta ṣé ọmọ gbẹ̀bọ̀ náà ń gẹ̀lẹ́ pa kí ni eh. ṣé wọ́n jẹ sí àmà tó bá pa eh, kí. ẹ ẹ ló ń ṣe yìí sí ìgbọ́ òkúṣe kì í sọ. ẹ máa wọ ẹ máa jó yẹ. jama jama ẹ dáhùn ẹ ní jama jama. ẹ dára tó ẹ ṣe mi ṣàwà ẹ dára ẹ ṣe mi ṣàwà. ẹ ẹ ẹ nǹkan ló sì gbé gbà sí gbé gbà sí di ṣé òun gbé bí lọ́mọ ti ṣe é nìyí tó bá lọ báyìí nínú ilé ìtura báyìí tó ti ṣe dáadáa lọ́la wà ní sùúrù nìkan párapàra ó ti yàn i want to take my cd relax now wọ́n máa fún ẹ ní cd ẹ relax kí ló ṣe ẹ́ ibi tó wà ní orí wà bí ìfarabalẹ̀ orí ẹ̀ dúró gan bless ẹ̀ tán. mo fẹ́ gba cd mi ẹ wò orí mi á gbé mi débi rẹ̀ mo fẹ́ gba cd mi ẹ̀yẹ́ àtúwò ah, ìlà. just give me my cd and let's go. ọ̀gá relax relax relax relax relax. fẹ́ máa mú sí gẹ̀ẹ́ lọ. yes ẹ ṣe gan o. mo fẹ́ máa mú sí gẹ̀ẹ́ lọ. ẹ ṣe gan o. orí mi agbèmí lẹ́nu. àmì yìí máa ń lù sílé o. ṣé ẹ bọ́ ti lo ẹ̀. ṣé àwọn àṣà ṣé àwọn àṣà. ní ọlọ́run bá ò ní jẹ́ kí n rí ròyìn láyé láyé mi ní fojú sunkún kankan ni just give me little period of time okay yes a ní kó má bínú mo ní kó má bínú ṣe trust me just little period ló kù mo ní nǹkan kan tí mò ń ṣe lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́lọ́wọ́ ni ṣó ti yé yín sìn gbogbo nǹkan tẹ́ ti miss lọ́dọ̀ mi you will surely get it back from me. Oh yẹ please please you don't need to cry má wọrí ire mo understand ẹ mo understand ẹ dáadáa that's idiot tẹ pé tó tẹ tó tó gbé aago go. sọ kọkọ fún mi ní details pé wọ́n ló pè ó kàn ọmọ kan pè ní dẹ́mi ò dẹ nọ́mbà tó fi pè yí mi ò ní lórí aago mi the only mistake tí wọn náà ṣe ni pé you could have sent a message to me wàá forúkọ síbẹ̀ tó ti máa ka gbọ́ mẹ́sẹ̀gì màá mọ̀ pé tiẹ̀ lélẹ̀ dẹ́nà màá ti pè é padà. I'm very sorry, please. It's all right. O ṣe, my dear. O ṣe, o ṣe, o ṣe. Ṣọ̀n pé wèrè ni ẹ́. Ṣọ̀n pé wèrè ni ẹ́. I'm coming, my dear, please. I'm coming. Ṣọ̀n pé wèrè ni ẹ́. O tó o lè sọ fún mi pé ọmọ mi ọkọ̀ sọ pé ọmọ kan ọmọ kan ọmọ kan ọmọ kan ẹ wù lẹ́nu ọmọ kan tó pè. aláì ìmọ̀ pọ́mọ yín ló pè mo rò páwọn lérí ibú tí máa ń wá sọ́fíìsì yìnyín ni àbáwọn ọmọ elérí ibú tí wọ́n wà ládùúgbò tó ọ̀rìṣẹ́ ṣe tó kò máa rìn kiri ẹ má bínú ọ̀gá. gary oge keep quiet my friend jọ my dear má bínú jọ ó dà pé mo rójú ẹlẹ́rìí gbé. bẹ́ẹ̀ ni sà. ṣé kò sí. ẹ ṣe sà ẹ ká sùn sà ẹjọ́ ìbàdàn bíbáfo àbí kí náà ń pè òun ni wọ́n á fi fún ti fún yín sá. kí irú eléyìí máa dààmú mi kiri ládùúgbò kó máa lé mi kiri ládùúgbò pé òun fẹ́ fẹ́ mi ṣé tipátipá ni wọ́n fi ń fẹ́ ọkùnrin ni àwa bí tọ́mọ ní mi ò fẹ́ ó lóun máa dà àwọn ọkùnrin sí mi wọ́n máa bà ojú mi jẹ́ wọ́n máa gún mi èmi náà lọ́kùnrin tí mo lè gbé ọmọ láwọn tí mo lè gbé tó máa bá mi bà gbogbo kí ni tó fi ń ṣọmọ ọkùnrin rẹ̀ bẹ́ẹ̀ èmi ìbàdàn wọ́n bá gbogbo nǹkan tó ń dùn ún wá bàjẹ́. sí àmàánù sí àmàánù tẹ̀sí mọ́tì lè ṣe wàláhì ojú yín ni mò ń tì o. ọmọ nǹkan tó bá ṣiṣẹ́ èmi rò pé o máa tiẹ̀ fẹ́ agbára hú kínní ìwà wo mọ́mọdé yìí. ọ̀gá mi eléyìí bú lọ́mọ yìí àná tí mo lọ tí mo ní kí n lè lọ́ọ́ rí nílé wọn gbogbo owó tí a kó fún mi òun náà ni mo sì kó fún o eléyìí bú mọ̀jínà yìí eléyìí bú ara ẹ̀ wá sọ pé ẹ ẹ èmi ti gùn jù lórí òun àbẹ́ eléyìí bú ni ọ́ ni ọ̀fẹ́ tí òfò ni níwájú. orí ẹ ti dàrú kí ni mo sọ fún ẹ dọ́nà ṣé agídí náà máa fi fẹ́ obìnrin ni agídí kan náà fi fẹ́ obìnrin okó fóbìnrin òkú fóbìnrin ìyẹn kọ́ ní ìṣù àìmọye irú ẹ àbáwọn tán ju ẹ lọ tán ti ná mílíọ̀nù sóbìnrin wọn rí ibi tó ń tọ̀ sí òyìn òdẹ ni pé kán kú o ìyànjú ni wọ́n ń gbà lórí obìnrin dé rò pé yóò bá mi yé ẹ tó bá ń bá sọ ó sì lè máa ṣàgídí pẹ̀lú ẹ̀ ìwọ ló máa ń mọ voice tó máa ma fi bá sọ̀rọ̀ ó sì lè consider ẹ̀ ńjọkọ̀jọkọ̀ pé gbọ́dọ̀ máa padà wà nílé ẹ̀ àmọ́ ẹ wọ́n ran àwọn boys sẹ wọ́n wà lò ṣe kò lẹ́bí kò lẹ́bí. tẹ̀sí mọ̀ pé mo lóògùn. ṣé obìnrin ẹni kò lóògùn ẹ fún. ìfẹ́ ló àmúdó fún ni ìbá ti àyìn bọ́ ti báyé rẹ̀. irú rọ́dọ̀rọ̀dọ̀ wo ló ń sọ yẹn àmú what. àmú ni tọ́sà ń náà mò ń pè nìbàdàn. ọ̀gá mi bí èbá sojú ni tí mò ń tì ní irú mọ̀dínà yìí kọ́mọ̀ ń sí mi ládùúgbò àbẹ́rì rẹ burú ni ṣé mo wá pánìkì fún ọ̀nà ọ̀gá mi àṣẹ ni mo pánìkì ṣé mo pánìkì fún mọ̀dínà ni àwọn ibi tó wá lóun ó káwọn bọ́ bọ́ bá fọ́ọ̀gù wọn mọ̀ ogún furuufú ni ayé yìí ó bàjẹ́ lẹ́yọ kọ̀ọ̀kan. anyway that's all right um, mọ̀dínà àbí jọ̀ọ́ nítorí tọ́lọ́ sórí. Sorry kí ọkùnrin kó má jù báyìí lọ ọkùnrin lọkùnrin máa máa jẹun you understand máa rí rí pé irú wa yìí nìkan ló lè kọnu sí ẹ àbáwọn tó ju ara àbí mm-hmm, bó ṣe wà yìí ẹ tọ́nà bá sọ pé ilé ẹ̀ ló ṣe máa padà ndc tí wàá tó fún bèjì àbọ̀mọ̀ ẹ̀hẹ̀ àwa ìdọ́là máa náwó bẹ́ẹ̀. Eh, tó bá ṣe consider consider ẹ̀kọ́ ẹ̀. Eh. ọ̀gá mi ìfẹ́ mọ́ ẹ má bẹ̀ ìfẹ́ mọ́ akọ rẹ ti pọ̀ jù sọ ojú báyìí lọ ni àbòkù sílé ni. ìyá jẹ́ ọlọ́mọ tó dáa tó báyìí ló fẹ́ mọ́ ó kó wọn náà giri wèrè my dear máa lọ tó bá dọ̀rọ̀ kó yọjú sí ọ nígbà ṣùgbọ́n ṣùgbọ́n má bàjá promise mi pé ò ní bàjá sọ ó yá promise mi pé ò ní bàjá ò ní bàjá kẹ́ máa kíra yín ṣètùgbọ́ kẹ́ ẹ máa ṣọ̀rẹ́ kò sí wàhálà ó ti yẹ ẹ̀sìn òun ló lè invite ẹ̀ wọnú lè yìí o ó ti gbọ́. <laughs> that's all right take care kò ṣe my dear. olóṣèlú ah, òun la tún bẹ́ẹ̀ parí iṣẹ́ sí yẹn ìwọ Ìbàdàn wórówóró orí ẹ̀ dàrú. tó ń tó. ṣó lè sọ reason why tó fi lọ gba cd ẹ padà lọ́wọ́ ẹ̀ ń bẹ̀rọ̀ ṣé pé ẹni ilẹ̀ ni ẹ tá a gbọ́dọ̀ sẹ́ sórí ẹni yes na because òun lè ṣe oríire mọ́ láyé ẹ̀ náà. Ah, ah, ah. kí ni kí ni kí ló ń ha ilé nu àbí wéèrè làwọn ilé náà náà sọ fún mi ná ìyá ẹ ló kú yẹn nínú hospital torí pé òun ní owó hospital láti tọ́jú wọn mo tra fóònù fún ẹ o tún ta fóònù as in you're so useless tó bá ti ń gbọ́ pé ah, my village people my village people ó yẹ kó lọ ṣe kí ni kó lọ sí etí òkun báyìí kó lọ ta tọrọ àforíjì pé my village people o ẹ̀dẹ̀ ìlẹ́yìn mi yes because you are useless. ìyá ò lè ṣorí rẹ mọ́ láyé orí bó rí rádaràda ni àti èwo náà wo orí rádaràda bó ṣe rí mo tẹ̀ ní pé kí tiẹ̀ tún manage ẹ̀ kí n tún try láti tún ṣe up mo ò fẹ́ lísìn náà ni orí rádaràda tó kó sí ni náà dá mi lóhùn. Anita jọ take it very easy. ẹ ọkùn ẹ jọ yorùbá yẹn sọ̀rọ̀ kẹ ṣe kí ni kẹ ṣùṣ. kí ni kí ni kó tó kó sí ganan. anita ah. please calm down now we can easily sort this out. ṣé ìyá abẹ́ ìgbóyin mọ̀ ní. ẹ̀yin ní sani sani yẹn yẹn. let me ask you one question ṣé wọ́n lè dé ìsẹ̀yàn torí báyìí ṣé o lè dé ìsẹ̀yàn torí rádaràdà báyìí look this looking smelling sliming bastard can you date him. oh look at how dirty he is looking. Eh, ipò ah. kí ni kí ni kí ni kí ni kí ni kí ni àjàkárá na Chinatown láti mú. kí ni ìyàtọ̀ ẹ̀yin rádàlà náà ah. jẹ́ ti pọ̀ sórí náà you know what I am done. jẹ̀jẹ̀rẹ̀ lọ ah. kọ́lá dàdà tó wà lórí ẹ̀ orí gbogbo wo ìdún ti kú sínú ẹ̀ ti gba permanent residence síbẹ̀. Oh, oh, oh. ọ̀rọ̀ ni gbẹ̀yìn ọ̀gá sí mo ti rí pé bẹ́yẹn bá dá sí eléyìí ọ̀tẹ̀ èèyàn eh. ẹ̀yin náà ẹ máa kọjá ayé ara yín obìnrin tó ti ayé tó tó dọ́sọ̀ lẹ́mọ̀ lẹ́fẹ̀ẹ́fẹ́ ẹ wo ṣe wọ yín lẹ̀ tó ẹ èèyàn kọ́ ní ìṣù o. kí ló ṣe wọ́n sí. bí ti ti mú sí. wetin dey do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

lórí mọ́tò tó dá ló ń lò ó náà tó gbádùn yín ṣá ó náà tó jẹ níjọba yín a lè sọ pé ẹ̀ <laughs> but jẹ́ kí n rí rí pé ohun tó sọ yẹn mo gba ẹbí mi ask me how ó jìnnà sí mi àbọ̀mọ̀. ẹ mọ̀ pé àwa mọ́ṣáláṣí ni wá ẹ máa wá kírun àádúró pé ìjọba kọjú sí wa máa sí i thank you very much president Nigeria yìí kò ní jáde wá ẹnikẹ́ni. kódà kò ní lọ wá ìyá àbí bàbá ẹ̀ mọ́ ó ti níjọ́ tó máa gbé màmá àti bàbá lọ síbẹ̀ tó máa lọ kì í bẹ́ẹ̀ lọ́ba ìlú àti gọ́vnà ẹni tí president àbí gọ́vnà bá rí ló máa dá lóhùn tí o bá mọ̀ pé you have a good way with me kò ná ẹni kankan ó dẹ̀ mọ̀ pé ó ní bọ̀ bóyá àwọn kan ló ń tiẹ̀ pé kí ló fẹ́ ṣe fún ẹ àbí kí ló máa rí ṣe fún ẹ my brother ilé ayé tàwa simple gan anyway ẹ jẹ́ ká gbé yẹn kó mẹ́ okay let's do it like this ẹ jẹ́ ká rí pé ìyá ti dàtú gún ọbẹ̀ dàtú sí nǹkan tí mo fẹ́ lọ́dọ̀ yín i need the support ẹ jẹ́ kí mi dé orí epo yẹn kẹ́ wá wo nǹkan tí a jọ fẹ́ ṣe pẹ̀lú ra wa. sir. So, àmọ́ ẹgbẹ́ lè ṣe fún wa bọ̀ ọlọ́run gbọ́n òṣègùn nǹkan tó bá fẹ́ òṣètàn tó àwọn náà ṣe nǹkan tó bá fẹ́ fún nǹkan tá a kàn ní ìdìtà fi wá bá ẹni gbé nǹkan tó fẹ́ ṣe fún wa gangan tẹ́ máa ṣe gangan òun ni kẹ́ mẹ́ńsàn. yorùbá ní màá fún ẹlẹ́gbàá kì í jẹ́ kẹ́gbà ọ̀ níyì mi ò mọ̀ bóyá yorùbá yẹn yí ẹ ẹ̀yẹn jẹ́ ká débẹ̀ yẹn káwọ nǹkan tó lọ́n fẹ́ ṣe. ẹ mọ̀ bí ọmọ ẹgbẹ́ alákọ̀wé lẹ́yìn ẹ ká ṣe ń ṣe alákọ̀wé ká sign agreement pé dábàá ṣiṣẹ́ fún nǹkan báyìí náà máa gbà. kí bond wà láàrin wa abẹ́pọ̀ ok fine èmi láìkí bẹ́ẹ̀ ṣe sọ yìí gbogbo nǹkan ló máa nẹ́lẹ̀rí nù ọjọ́ òní ká mú ẹ̀yẹn mẹ́lẹ̀rí wá kí mi náà mẹ́lẹ̀rí mi kó sáǹjọ fún àwọn méjì ọlọ́run lẹ́lẹ́rìí ti wá bàbá àwọn tó dá wa gbé dẹ̀sẹ̀ wú yẹn a ṣe bí àwọn ẹ̀jẹ̀ ká gbàjọba yìí you understand. wálé iṣẹ́ kí n má parọ́ fún ẹ àwọn nǹkan come up gan lóríṣiríṣi tó yẹ pé mi ń tẹ̀ fọkàn sí rárá ọlọ́run kọ́lọ́ máa ṣàánú èèyàn ni ládùúrà àwọn èèyàn tí mo mọ̀ nílùú yìí tó bá sọ pé nǹkan mi tún sì lè máa rí báyìí máa nírọ̀ ni bọ́ sórí èèyàn èèyàn lèèyàn máa máa jẹ́ sórí mo mọ̀ yàn gan ọlọ́run gbọ́ mo mọ̀ yàn gan but àwọn èèyàn máa ń fọ́ ní at times you know àwọn èèyàn tí mo sọ pé mo kí mo sọ pé mo fẹ́ link ẹ up mọ́ àwọn èèyàn kan hmm. but àwọn èèyàn yẹn mẹ́rin ni wọ́n mẹ́ta ti travel nù wọ́n mẹ́ta travel ní ìjẹta sànù you know bọ̀gọ́sọ̀gùdẹ́ kan sì kù ìyẹn ò travel mo dọ́dọ̀ yẹn mo bá yẹn nílé but mo ṣe wá bá ń lé náà you know bá ti nǹkan máa wò ta mo kàn ṣàtúrí cab kí ló ṣẹlẹ̀ mọ́tò ẹ̀ ó pààkì ẹ̀ cab ó ló fẹ́ lọ ó ló ń gbé òun lọ sí airport ní kí ló ṣẹlẹ̀ gangan ó lóun lọ sí Congo má wojú tiwọn jàre you know èmi wá bèrè lọ́wọ́ ìpè kí ló ń ṣe ní Congo kí ló ṣẹlẹ̀ ńbẹ̀ ṣé ń gbá bọ́ọ̀lù ńbẹ̀ ni ó lóun lọ fún nǹkan kan you know bí gbogbo nǹkan yẹn ṣàṣe rí ṣá ó mọ̀ nígbà tí nǹkan ti rí báyẹn so advice mi ni pé kó dá sídìí ẹ e padà sọ́dọ̀ bọ̀bọ̀ yẹn pẹ̀lú gbogbo ẹni o ti ní fún mi pẹ̀lú àwọn guys bẹ́ẹ̀. ó ń ṣe pọ̀rọ̀ pé mo lẹ́nu fún ẹ wọn nǹkan tó máa ṣẹlẹ̀ ní nǹkan tí mo sọ fún ẹ mo mọ yan gan but you know fine ìgbà tó dẹ̀ ti di pọ́n travel ṣé mo fẹ́ dì wọ́n mú ni mi lè dì wọ́n mú náà. kókó nǹkan tá a máa ṣe náà ni pé tí ọwọ́ ò bá ṣe ṣan èèyàn máa ń ka sórí ni téèyàn bá mọ bí téèyàn lọ kò yẹ ọ̀dọ̀ emperor náà ló kàn máa wà á fi style padà síbẹ̀ mi máa fún ẹ láwọn prayer point kan you know tó bá débẹ̀ o máa fi ojú ẹ o máa fi ríre o dẹ̀ máa fi tí ẹ gbọ́ rẹ̀ má sáwọn eléyìí. ṣé kò di àwẹ̀ ọ̀hún torí pé mi máa rẹ gbà ọ́. ẹ ó ní àwẹ̀ nù bọ̀tà àwẹ̀ yẹn òun ṣàwẹ̀ tó pọ̀ báyẹn àwẹ̀ bóyá bíi eight to ten láàárọ̀ ni. àṣogùn làyè fún jẹ́ ṣeré o. fìyẹn lẹ bọ̀bọ̀ ó ní láti gbéra nà ah, ó ó ń sọ̀rọ̀ báyìí bọ̀bọ̀ ti kóńgò yẹn tó bá dé after six years a máa yọjú sí i àwa máa ma wà náà ni ó yí ẹ má gọ rẹ o ti já sí nǹkan tí mo sọ ni ó yí ẹ náà ẹ trust me. kí ni tí mo gbélé ìtàn ọ̀gá yìí. àgùnṣọ àjẹ́ ló pọ̀ lọ́tún ló sì yí àwọn àgùnṣọ báyìí ọmọ ọlọ́mọ nínú vibran ṣẹfẹ́rì ń jẹ nìyí blessing from left to right láti gúúsù láti wá òré olúwa láyé ni kì í ṣàkámọ̀dá torí àtìkọ́ torí ìṣẹ̀dá mi ni torí àbímọ mi ni ẹ̀rẹ́ everyday i dey work and pray show me the way. Show me the way. Every day, every night, I dey walk and pray. Need your grace to run the race. Alubarika, alubarika, alubarika, alubarika, alubarika, alubarika, alubarika. I pray for mercy to follow me, oh. follow me, oh yeah me, oh, ẹlẹ́dàá mi, oh má padà lẹ́yìn mi. I paid my dues in so many ways. My story too long like a railway. I thank God say I never fade away. Every day and every day we go dey elevate. Oh. No wahala, no worries. Kò sí ṣòro, no worries. No wahala, no worries. Kò sí ṣòro, no worries. Every day I dey work and pray. Baba God, show me the way. Ah, ah, what? Oh! báwo lẹ ṣe máa jẹ́ káwọn pípò yẹn báwo lẹ ṣe máa jẹ́ kán lọ ẹ́ torí kò sówó tá a máa fi tọ́gbà fẹ́ sanwó treatment sanwó hospital o. ẹ fọkàn yín balẹ̀ ṣe ti gbọ́ ẹni tó gba èèyàn mímọ̀ ni kò ń ṣe ẹni tí wọ́n pé a máa wá táàgì rí ṣe ti get gbogbo bill tí eré yẹ kí wọ́n san gbogbo ẹ̀ pátá ni wọ́n ti san so ẹni tí a bá ti fẹ́ rí wọn tá a bá pè wọ́n máa wà around fún wa so ẹ ní problem pẹ̀lú ẹ̀. tí mo fẹ́ béèrè ṣé ọmọkùnrin tá à ń sọ ṣé kò ní òbí ni. Ah, ẹ wo dókítà ṣẹ̀rí ọ̀rọ̀ òbí yẹn ẹ tiẹ̀ sì fi yẹn lẹ̀ for now but grandma, ni mo lè sọ wípé yes ẹni tó ní and ọ̀rọ̀ tó dẹ̀ wà lẹ̀ a lè gbé sí grandma létí a lè gbé sí wọn létí kó má lọ fún wọn ní shock kí grammar dẹ̀ má lọ gbàbẹ̀ yẹn sọ́dá but tẹ́ bá need anything any information I will always be there for him because he is my very good friend. alright ọ̀rọ̀ yẹn yé mi dáadáa mo understand what you really mean ẹ kú tọ́jú so. Um, gbogbo bá yẹ jẹ́ ṣá a máa sọ̀rọ̀ lítà ṣe ìjọ dúró dèmí sáré. ok dókítà ẹjọ ń torí Ọlọ́run ẹjọ ẹ make sure para ẹ yá o ṣé gbọ́ ẹjọ ẹ ṣe gbọn sá. èkó ṣe rí kí n mọ̀ fúrọ́ fún yín owó tẹ sẹ́ẹ̀lì sí mi pọ̀ nígbà mo rá láti mo bá gbàdí mo sí ìnìyàn mo bá sá hundred thousand àkọ́kọ́ mo sá lẹ́ẹ̀kejì ṣe rí ìgbà tí ń sa ilẹ̀ kẹta mo bá rí i pé a kì í mọ̀ ṣeré àmọ́ èkó owó tẹ́ sẹ́ǹdì sí mi o ẹni mi sàn bí n bá ní purọ́ ẹni mi sàn ẹ sọ mi sàn yín fún mi. anago òun gbádùn gbogbo èyí tó ń sọ látara ṣùgbọ́n rí gbogbo nǹkan tá à ń bá ẹ sọ ìwé olówó tó ń ṣàyẹ̀ kò wá lọ́fẹ̀ẹ́ o ṣáàmù. kò ṣáàmù àánà ní mission. ọmọ bá ti yan ẹyà. ẹ que se que se kàsàkàsà fi ń bọ̀ lórí o ṣègbó wà ń bẹ̀ níjọ́ tí chairman bá a ṣàgbémẹ̀. mo wà ń bẹ́ẹ̀. ọ̀dọ̀ máa ń kọ̀wé kan pé káàdì tí ilé ìgbọ́rọ̀. wọ́n ti máa ń sọ létí ọmọ rẹ̀. èmi sì lọ́mọ sí àwọn ọ̀run tẹ́ ẹ lè sọ lójú rẹ̀. oyè jọ gbogbo agreement tí bàbá bá ṣe lọ́jọ́ yẹn ṣé obìnrin ìfọ́ lè wo ṣe ṣá. èkó bẹ́ẹ̀ báyìí lè bá sáàmánù mi dòwò pọ̀ ọjọ́ òun lẹ́ mú ìbò yọ ẹ sọ ti o èkó ẹ mọ̀ sàgbá kì í sáàmánù lẹ pè báwọn lẹ fi dà lálẹ́ garaga. ẹ ẹ níṣẹ́ so nǹkan tó tẹ̀lé sọ wá pé abátibọ́ gẹ̀ẹ́dọ̀ pọ̀ ń sìn sọ̀rọ̀ yìí. sẹ́ẹ̀ mọ̀ bọ́ sẹ́ẹ̀ mọ̀ rọ̀bọ̀ lẹ́kọ̀ọ́ yìí ọba ọba ò kì í jèrè lẹ́yìn ọkọ̀ o bẹ́ẹ̀ bá bọ́gà mi dòwò pọ̀ lásán bẹ́ẹ̀ ni Ìbàdàn Ìbàdàn. ọmọọba ẹ̀gún lórí ẹ̀ lọ́dọ̀ tí wàá wọ́n pè ní tanṣo iyọ̀ orí ẹ̀ ni tó bá kú orin báyìí kó tó dé ló máa rí alert six hundred thousand. ah six hundred pẹ̀lú four hundred tẹ́ fún mi tẹ́lẹ̀ yóò jẹ́ one million màánù wọ́n fún one million lẹ́ẹ̀kan ló wá ń pariwo kí ló tí ì rí. àìjẹ́ ń pariwo one million pọ̀. ọ̀gbẹ́ni tọ́kẹ̀dẹ̀ máa ṣetán pẹ̀lú ẹ̀ wọ́n máa lọ kọ́lé sílùú yìí ni o tún máa ga ọmọ ara mọ́tò. àyẹ̀ máa tí ì jẹ́ ẹ̀rọ pọ̀ yín kọ̀ọ̀kan rán mọ́ mi lọ́mú kánú sọ ẹgbẹ́ èkó. nǹkan tá a tó yẹ pé sí ibà gangan ṣáàmì su bàbá tí ká sọ fún. Ah, ah. kí ojú bàbá pé wọ́n ní ká máa bájẹ̀ṣà lọ àbí ń bojú wẹ̀yìn ẹ sọ fún mi kọ̀ọ̀kan kí ló dúkùn tó fẹ́ mú lágbolé wọn. ẹ sọ kí lẹ fẹ́ sọ tẹ́ ẹ lè sọ lójú mi ẹ sọ. Ìbàdàn àwọn tó wò yìí ó máa ń le láti rí wọn lọ́sàn-án owó tó ń gbà ẹ̀ ìtumọ̀ ẹ̀ ni pé ọ̀gá ẹ̀ máa kú. ẹ pàṣẹ àwọn ọ̀nù mi. ẹ alọ́gbó alọ́gbó pẹ̀lú tẹ́ẹ̀pù fún ẹ̀ wá tó fẹ́ wá mílíọ̀nù ó bá jẹ́. àánú ah, ah, ah. ìlú báwo lẹ́yìn sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà now? Eh? pẹ́ tí mo kúrò bẹ́ẹ̀ yẹn oh anyway anyway mo ti sọ fún busy gan in fact right now mo busy báyìí ẹ wá mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ni anytime tẹ́ bá ti need anything lọ́wọ́ mi ẹ̀yin ẹ ṣáà pè mí ẹ pè mí náà mo ti lákàá nọ́mbà yín lọ́wọ́ ẹ yes na owó ní kókó náà Anything tí tábà ti ní ìrẹ́lẹ́ kèmí mọ̀ máa send ẹ̀ sí yín ah, máa busy gan mo sọ fún yín ẹ ṣó ṣáà ti ń wá o kí ó ṣáà ń respond ẹ àdúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ ẹ ṣe gan dọ́tọ̀ ẹ má ah, ẹ má wọrí ẹ ṣáà pè mí anytime ṣùgbọ́n ẹ ṣe. ọ̀rẹ́ báwo ni àròyìn sí wọ́n ló wà òkè wọ́n ní kò sí wàhálà òun response treatment. because èmi ò kàn rí sí gbogbo ẹ pè mí tó bá ní ìdòwò kíní kò kíní mélòó lè ṣe tí ó gba bẹ́ẹ̀ náà ni ah, ó dẹ̀ pariwo ẹ pè mí tó bá ní ìdòwò ẹ ṣe kíní kan kíní kan. Ah. babe why tó máa sọ̀rọ̀ báyẹn náà èmi àti ẹbí bọ́mọ yẹn ṣe ṣubú sọ́nà ṣinṣin báwo ni yẹn ṣe ṣe yan kọ́ ní ẹni àbó ní conscience at all. Oh. No, no, no, I don't like what she just said. Kò rí lè le tó yẹn anyway because gbàtí mo ti bá sọ̀rọ̀ ó ní kò sí wàhálà. Ó ń responsible. So o fi yẹn lẹ́jàre àfà báwo dẹ̀ ni kí next time báyìí. ǹjẹ́ o pe ká sọ́dọ̀ wá sọ́dọ̀ gbogbo mákẹ́tà ká lè mú wọ́n sílẹ̀ bàtà sókè sọ. Mari! pariwo. wọ́n ní kí n pe dáàdi pé dáàdi wà nínú ewu. ṣé o tó hospital kan láti gbé wọn wá ní torí pé kò sówó kan láti gbé wọn wá ní máa pọ́jú wọn padà ṣé èyí ti ló mọ̀ síbi kan tàbí lọ sọ́n lọ́sùn padà lọ sọ́n. ọ̀rọ̀ wa la gbé wa ní láti ti gbà ní. kò sí àdúrà rẹ kẹ́kẹ́ àjẹká máa gbà ẹ àbẹ̀wò ẹ wá dúró ó ní òun bí ìyá wọn nǹkan lè jó lálàrí ẹ lóòótọ́. ẹ wo wọn wà òkè nǹkan ṣe wọn because tó máa tẹ̀mà tí wọ́n máa tẹ̀mà rí mọ́mi tó bá ní kọ́ pé èèyàn dájú náà máa ní kọ́ pé dájú wo lè gbà ẹ fọ́ ní ẹ máa sùn tẹ́lẹ̀ máa tú àlá ńlá bóyá bẹ́ẹ̀ lórí yín ẹ lórí yín dáadáa ẹ pẹ̀lẹ́. kò sí ìgbà náà wà. àwọn ah, ọmọ <laughs> àbámidó làwọn yìí ó bámi fún lálàáfíà o bọ́lá bá a ṣe wá o kò sẹ́nì kankan àfiwé ọlọ́run o àánú yẹn lẹ́dàá. ìwọ ọmọ bọ̀bọ̀ ìbàdàn yìí kí ló ṣẹlẹ̀ ṣé o tún wá dènà dèmí ni. mo dínà sọrí kọjá ń gbádùn lóbìnrin ń gbà fún mi mo dínà dákun sí tèmi mo nífẹ̀ẹ́ rẹ̀ ẹ sọrí nínú àdúgbò tó ya wèrè jù ń bàdàn ibẹ̀ ní fọ̀kọ́ wà ibẹ̀ náà sì ti bí mi ayáwèrè gan bàdàn àmọ́ torí tó bá ti wá di ọ̀rọ̀ lóbìnrin dé gbogbo ọmọ tí bá kọnu sí ń bàdàn gbogbo wọn mọ̀dínà dákun ṣe tèmi má jẹ́ káyè mi bàjẹ́ sọ ọmọ pọ́nmọ sí àmànù ní mí sọ bí mo yẹn máa ń dà tẹ̀lé sí àmànù bí àgùntàn yẹn bọ́ yẹn máa ń dà tẹ̀lé mi ń bàdàn yẹn bí n bá bọ̀ gbòòrò bàdàn wọn kò máa pariwo ní tọ́ílẹ̀ o tọ́ílẹ̀ o ọwọ́ méjì báyìí náà mọ̀ ń fún mi mọ̀dínà dákun. ìbàdàn mi ò lè fẹ́ ọ ìbàdàn ni ẹ ìbàdàn lèmi àjọdẹkọ ṣé kí n tún fẹ́ ọ kí n tún kọ padà sí ìbàdàn ni àràràràrà mi ì lè fẹ́ ọ. mọ̀dínà dákun sí tèmi. mi ì lè fẹ́ ọ. ẹ ó ti pẹ́ tí mo ti kúrò ìbàdàn ìkó ni mo dẹ̀ ń gbé nísìnyí sọ́ọ̀rí big boy ni mo ti ah, big ah! boy. tan à ń jẹ́ dárú eléyìí wò ọmọ sí àmọ̀ tó sì mọ̀ pé olóòkọ ọmọ sẹ̀wọ̀n ọmọ sẹ̀wọ̀n ìmọ̀ fàbúrò mi sí è kí ló ń jó ṣe pẹ̀lú rẹ̀ ṣé ibi tí mo rán ọ̀nù látàárọ̀ tí n bá bójú rẹ gbogbo nǹkan ní ọmọ wọn jẹ bọ́ bá pẹ́ kó tó wọnú ilé sìn tí n bá ṣáájú rẹ wọnú ilé pẹ̀lú ìṣẹ́jú díẹ̀ nínú ọ̀pá. ọlọ́ọ̀ni ọkọ̀ bọ́ bá pẹ́ kó tó wọlé ń gbójú rẹ ń jà láyé tọ́ ẹ lẹ́wọ̀ tọ́ ẹ lẹ́wọ̀. ó sì ń dúró. Thank you. ṣe bákan bákan páwọn oníṣòwò wọn ò ní sọ ìṣòro táwọn ní àbí nǹkan tó fẹ́ kí ọlọ́run ṣe fún wọn ẹkún kọ́ ló pọ̀ nínú ọ̀rọ̀ ẹ wá ọlọ́run rí ọlọ́run kó lè ṣe parí bíìtì kan lókè bíìtì yẹn ló ń bá fà lọ́wọ́ báyìí. bá fẹ́ máa rí ẹ bíìtì pa. ó ní nǹkan tó ń bọ́dà mi o and I have wanted to discuss this thing with you. ọ̀rọ̀ bòbó wálé yìí ni ìpàdé wa kí ló ń ṣẹlẹ̀ sí i. ṣé o mọ̀ pé bọ́bọ̀ yẹn ti gẹ̀ẹ́tì ẹ̀ táyé bá lóun dé ibo nìbọ ìwọ òun ta ni ta ni bàbá ẹ kí ló fẹ́ sọ wàá popular ju Michael Jackson Michael Jackson bá wò ó motion tiger wà á popular jùlọ bọ́bọ́ yẹn ó ti gẹ̀ tiẹ̀ yóò mọ̀ ni. dùnà dùnà mo mọ̀ pé nítorí gbogbo àjálù tó ń fèsì lẹ́nu jọ́ mẹ́ta ẹ̀ bóyá ló jẹ́ kó máa sọ gbogbo eléyìí tó ń sọ yìí but o má jẹ́ kí n tàn ẹ́ all these things could be coincidence o. bọ́bọ́ ah, ah, yìí tó máa ń tẹ́ bá ti gbóyìnbó jù bá yẹ ẹ́ bílíìfù pé bóyá ayé wà àbí kankan coincidence coincidence ọmọ kẹ́mọ́ mi ẹ kú coincident coincident ìrèlè l'accident o ọmọ tó tún máa ń fún lówó tó pé ìyẹn tún fún dọ́là tó pé ó tún fi gara wálé ìyẹn tún sílẹ̀ èyí tó dùn mí ju àwọn ẹ̀pẹ́ rẹ̀ tó fẹ́ tí mo pẹ́ pàdé bá sáìn pàdé mi ọ̀rẹ́ ẹ̀ lówó olóògbé ayọ̀ tó bá ya wèrè yóò ní pé àwọn ẹ̀ tún sílẹ̀ wá ní coincident coincident ah, kí ni òwò kí ni ìwọ náà sọ báyìí náà. ṣòro dùnà dùnà ká má parọ́ mo ń try láti reason pẹ̀lú nǹkan tó ń sọ. but me mọ̀ you know that thing keep telling me pé bọ́bọ́ ìṣì máa blow. ọmọ blow kill na àtújàre blow wo ló kíntẹ̀ ló ń ṣiyẹ́ ah ó ti gẹ́ẹ̀tì èèyàn ó sọ ok jẹ́ kí n bọ́ ìwọ náà ó notice pé bàtẹ́mi àti ẹ̀ bàtà ọkọ rìn wọn káwọn ọmọkọ máa ń kí wa lẹ́gbẹ̀ẹ́ kan bẹ́ẹ̀ ọ kí ìwọ wọ́tẹ̀lẹ̀ ọ kí ìwọ ní celebrity wọn ó dá ẹ̀ mọ̀ ṣé àgbàbẹ̀ lálẹ́ jẹta ṣọ́ọ̀kì ẹ̀ jẹ́ ń gbọ́ ìgbà tí wọn náà máa sọ̀rọ̀ nípa alẹ́ ilẹ̀ ti ṣú báwo náà fẹ́ rí mi lálẹ́ wọn ò rí mi nínú àwọn. ibi tó máa ti ń bẹ̀rẹ̀ nìyẹn wọn ò lè rí ẹ mọ̀ kó ní ṣé nǹkan bá nǹkan tó máa wọ ẹjọ́ mẹ́ta ẹ̀ mọ̀ rí lọ́rùn ẹ̀ mọ́ o ò nọ́tìsì o rẹ̀ sọ pé bóyá o fi yáwó o ò kí ló dé tọrọ ẹnu ẹ ò dá ẹ kí ló dé tí ọ̀rọ̀ ẹnu ẹ ò dá báyìí ò dẹ̀ rí báyìí tẹ́lẹ̀ o. ṣé mo ti sọ̀rọ̀ jù báyìí. ọmọ mẹ́mi ò bílí pé kí ló sí láìjọ kí máa lọ jà. méjèèjì tí o bá ta sí ti òun bóyá ó tàbí àgbà ló máa ta. ah mo wà ókè jàre. ṣé o lọ hospital. hospital kí ló ń ṣe ń bẹ̀. Ah, bọ̀bọ̀ tó fi mọ́tò gbá yẹn kọ́ ṣé o ti padà lọ́wọ́ bọ̀bọ̀ yẹn. o Oh, o o ẹ ó ti wà ókè ah, at least mo ń pe doctor time without number mo dẹ̀ ń send owó sí wọn and moreover tó bá ti rẹ pé bóyá kò ti wà òkè tí ó yẹ kí n lọ máa sùn tì ní. àjọ ìbọn ẹ báwo lè sọ̀rọ̀ báyìí at least ó yẹ kó lọ check ẹ̀ náà. Ah, ìwọ tó fi mọ́tò gbá yàn báyìí ó yẹ kó tiẹ̀ lọ yẹ̀ wò bóyá ó wà òkè bóyá kò wà òkè. oh eh? anyway anyway mo understand the point here but wọ́n ti discharge ẹ̀ kò sí lọ́spítù mọ́ ṣó ti tán wọ́n ti wọ́n ti discharge ẹ̀ kò sí lọ́spítù mọ́ so ibi tí gbogbo ẹ̀ máa parí sí ni ok jọ rẹ jẹ́ kí n. ok kí ló fẹ́ kí n ṣe sí báyìí ó yẹ kó lọ tí ò kẹ. kí tún lọ kí nílé. irú bọ́n ṣe discharge ẹ̀ yẹn wá wá lọ sílé wá lọ kí kó tiẹ̀ lè wà very sure pé òkè kò sí nǹkan kan tó padà ṣe ọlọ́mọdé àárín nǹkan tí ò dáa tó bá lọ jẹ́ pé mental problem ńkọ́ ṣé o mọ̀ pé máa padà ní ẹ sínú ni. ok ok mo understand ẹ mi ò mọ́lé ẹ. má màá pe doctor fún hello ṣé wàá kẹ́ ẹ jọ bọ̀bọ̀ tí Jíbọ́lá fi mọ́tò gbà tí a gbé wá sí hospital yẹn kan. o ah mi mọ̀ pé ìmọ̀ àti discharge wọn. ọ ẹ ti discharge ok ẹ jọ ṣé ẹ lè bá mi get àdírẹ́sì bọ̀bọ̀ yẹn. o ok mi mo ò ṣú ọ̀bọ̀ yẹ kí n wo àwọn files wa tí máa wọn files wa yẹ kí n rí àdírẹ́sì ẹ̀ ń bẹ̀. ok. okay ẹ bá mi send ẹ. ah very sure ma a máa send ẹ sí ti má ti. alright ẹ ṣe doctor ti láwọn máa bá mi send address kọkọ yẹn tó bá ti send ma. forward ẹ sí. mo ti gbọ́. kó lọ check I have heard you tó bá ti send ẹ jẹ́ kí n mọ̀ fẹsẹ̀ ayé débi tí mo ń bọ́ mi nípa. àbúrò mm, um, mi ẹ mọ̀ nǹkan tí mo rò mo rò pé ká ṣe báyìí tí bá kọ um, bá kọ. Um, ilé ayé mi jọ̀wọ́ dáhùn sí olúwa tètè dáhùn sí orí bá pẹ́ nílé àdìrẹ irọ́ mẹ́ta ò gbọ́dọ̀ yóò lọ sí. then ẹ̀yin máa wá wọ́n kò gbé kẹ́yìn wá wọlé bí ẹ ti bá ẹ lè rap ẹ mọ̀ pé olú style orin kọ́ ni style orin mi máa ń slow bákan hip hop so a lè fi mo lè fi yẹn ṣe bí chorus so ẹ̀yin máa ẹ̀kan lè ṣe backup díẹ̀ sí so ẹ̀yin máa wá wọlé pẹ̀lú ṣe máa rap ṣe bá wọn rap ok ẹ jẹ́ mi bẹ́ẹ̀. tí ẹ wá kẹ pẹ̀lú pitch tí mo lẹ́kọ̀ọ́ ok. <clears throat> olúwa tètè dáhùn sí ilé ayé mi bàbá dáhùn sí borí bá pẹ́ nílé jèrè irọ́ mẹ́ta ò gbọ́dọ̀ yán lòṣì olúwa dèdè dáhùn sí i alábọ̀kọ̀bọ̀ olúwa dèdè oyè wọlé oyè wọlé etí wọlé etí ẹ̀jẹ̀ nǹkan kọ́ ẹ̀yìn sílẹ̀ kí n tó gbàgbé náà jóná olúwa tètè dáhùn sí i kẹ́sì yẹn off. no no no No, kò lè off ilé ayé mi bàbá dancing àwọn kí n tẹ máa àwọn àwọn lines tẹ máa lò fún rap yẹn máa kó wà tó church yìí sódà àwọn kò ní dáhùn pé a mọ̀ pé conscious music ni bọ̀ kẹfì wo bè díẹ̀ sí sódà ẹ mọ̀ pé àwọn kan táwọn èèyàn fẹ́ gbọ́n sí ilé ayé mi bàbá dáhùn sí orí bá pẹ́ nílẹ̀ àdìrẹ ìran mẹ́ta ò gbọ́dọ̀ yóò rò ṣe. Yeah ilé ayé mi ilé ayé mi ọba ẹ máa sọ ohun nǹkan tí mo ṣe fún yín o. orin àdúrà lílé yìí. it shall go like that so <clears throat> let's try it now. ṣe máa rap n sin. Ah, ah, ẹ ń so that ma ma react everything ma ma get better so <clears throat> are you ready. yes i'm ready. No borí bá pẹ́ nílẹ̀ ájírẹ́ ìran mẹ́ta ò gbọ́dọ̀ yan ó lò sí olúwa tètè dáhùn sí ilé ayé mi bàbá dáhùn sí. ení èjì ẹ̀ta ẹ̀rin àrún ẹ̀fà i want five billion ten billion for the money. Ah, tani yẹn. tani. tani. Ah, ah ẹ ká sàn mo máa ń kọrin mà. mo máa ń kọrin dáadáa. bẹ́ẹ̀ ok freestyle for me kí n jẹ́ kí n. don't let anybody tell you say you no go make am. don't let any banga tell you say you no go chop line. When things good, e good yeah. When things bad, e bad yeah. When things good, no forget your friends, family, and your baby boo. Cause the way you dey see me so mommy, I don't make am o. Cause the way you dey whine your body, ọmọ ṣo fẹ́ pa mí o. If you follow me, go, ọmọ, na I soon go kill you o. Oh. Oh yeah, everybody singing. Make you follow me, sing YOLO. YOLO, YOLO, YOLO. Make me chop life. YOLO, YOLO. Omo, now one life. YOLO, YOLO, YOLO. Make me chop life. YOLO, YOLO. Oh, oh, eh. That's amazing. That's good. <laughs> okay um, mo ti rí nǹkan tí mo but um, ṣó lè ṣiṣẹ́ pẹ̀lú mi ṣá. Ah, ni ma bẹ́ẹ̀ ma. are you sure? yes yes ma. okay um, máa fún ẹ one or two trials okay um, J-boy kí ni kò tó fi. Ah, to me ó okay at first mi here, ẹ̀ kọ́kọ́ mọ̀ pọ̀ orin lọ́kàn. Ni gbogbo ìgbà tí ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ lọ́tọ̀ ti gbà tí mo dọ́dọ̀ ẹ̀ ehm, mo fi pé a lè fún ní trial. Mm-hmm. ok a jẹ́ pé uh, tó bá ti rẹ́dì ó máa wà pẹ̀lú wa fún bí abẹ́ two or three ah, weeks. mo ti rẹ́dì kí ni mo ń ṣe. Um, gbogbo bí ẹ bá ṣe máa rìn ẹ bẹ ṣe máa lọ sí studio and all that uh, ìwà àti j-boy. Ah, thank you very much ma am. thank you very much. it's okay you can have a seat. thank you very much ma. Uh, so can you give it to me again? lórí ọ̀rọ̀ wàzínà yìí ṣé ká sílẹ̀ bó ṣe wà ẹ̀ ni àbí. Mm, ká sílẹ̀ bẹ́ẹ̀. láṣẹ sọ́nà ni àbí. ó ti wà ókè bẹ́ẹ̀ náà nǹkan tẹ́mi kàn fẹ́ àdì ni pé. Mm irú àbúrò ẹ̀ èmi fi pé bóyá ká fún ní scholarship yẹn ṣe ti yẹ because bọ̀bọ̀ yẹn bó ṣe wà yẹn ní stage tó wà yẹn ó need full concentration irú àbúrò yẹn tó bá rẹ̀ wà lọ́rùn ẹ̀ tí grandma ó dàbò tún ní grandma náà ẹ̀hẹ́ tí gbogbo wọn bá wà lọ́rùn ẹ̀ báyìí kó máa wà distracted sọ́wọ́ so irú àbúrò yẹn kó máa lọ ìlú gbogbo nǹkan tóun náà bá lè ṣe lọ́hùn gbogbo nǹkan tó bá lè gáràjọ tó bá lè ṣe on her own at least a máa fi support ẹ̀gbọ́n ẹ̀. tí grandma wọn bá tiẹ̀ nídìí ẹni fi àbí nǹkan tó má tiẹ̀ nídìí èèyàn tó fẹ́ bá sọ̀rọ̀ wọn á lè máa pè òun so ìyẹn fún àbúrò ẹ̀ then mo fi ìpè òkè ká bá a get a new apartment you know, tó wà bí fitting ká dé àwọn mọ́tò kékeré kan. You know? artist wa ni nàkó gbọ́dọ̀ máa rìn gbèrègbèrè kiri ẹ̀gbẹ́ títì. ìyẹn náà wà òkè ẹ rí mú wa ṣé ọpẹ tóun gan bá gbọ́ gbogbo nǹkan tó wà nílẹ̀ yìí inú ẹ máa dùn gan. of course lẹ́nu mi fi pé bóyá ká sáàyàn ẹ̀ fún five years. five years five years náà wà òkè at least for a start. so gbogbo nǹkan tó wà lẹ́yìn fún mi a máa mọ̀ ọ́ so àlàyé tá a sọ náà ló túmọ̀ kí constant. bàbá ń bá yín sọ bí kẹ́ ẹ máa gbọ́ ó máa ẹ máa ṣorí kunkun ẹ máa bí lípọ́ lọ́hún wà lẹ́yìn nínú ọgbà iṣẹ́ nǹkan tí má ti sọ ló máa ṣẹlẹ̀ èyí ló ń tọ̀lé lùdà mú bá yín sọ ń gbà yẹn ló ń ṣe bí kiri. ìwọ kan ti ń sọ̀rọ̀ jù káwọn ilé ìlàsẹ ni wọ́n fẹ́ ò mọ ní a máa lé wọn gbẹ̀yìn nù láì ní kúrò ń bẹ̀. àlàyé àlàyé ẹ̀yin kọ́ńpìlì pàṣẹ ni wà ní pakistan sẹ́rí aláyé tó jọ yẹn gan ó ṣú ọ̀gàn ni bàbá ṣú ọ̀fẹ́ sì ní tiwa kò dẹ̀ pọ́sibù fún akáyọ̀ tó ṣú ọ̀sán akáyọ̀ máa tẹ̀lé ìyẹn ká tẹ̀lé tán ni òun ló ti wá rí báyìí kọ́ bàbá ẹ máa ṣàánú wa náà ni ẹ lè léwá fóun láti máa jẹ ẹ mọ̀ pé àtijọ́ àti omi ó ṣe kókó ọ̀nà ọkùn ọ̀nà oúnjẹ ni bàbá grateful tí bá rò wá yẹn grateful ibi tẹ́ wà èkó tí ká lé yín dànù. a máa níwọ̀ bẹ́yìn járe. ọ̀mi ò nílò yẹn náà gbàgbọ́ abayín sọ next time. ìgbọ́n tèmi kan kàn sọ fún mi òun ni pé kò sẹ́yìn àti òfin ṣerú ẹ̀ nígbà mi èèyàn lè wò pé kí n máa pọ̀ síbi kan kó ṣe kí n tó dá síbi kan nọ́mbà máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ dáadáa àlàyé tàdé ẹ̀ sọ̀rọ̀ ẹ̀ kẹ́rẹ̀ wà ní abàtiwàtiwà rasta tó dé tó ṣe ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nìyẹn náà ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ máa mọ́ra ni ó ti yé wọ́n tẹ̀mí kàn fẹ́ ni pé ó ti yé yín ẹ̀kọ́ àṣekí ni ó bá bẹ̀ ṣé àmà ó ti yé ó ti wọlé ó ti wọlé nìyẹn. ó yẹ kó tẹ̀lé lọ́dún sáré rẹ̀ ó ti yé náà ó yẹ kó tẹ̀lé lọ́dún sáré rẹ̀ ni. olú ń sọ̀rọ̀ ó ṣe ó jẹ́ mọ́lẹ́gbẹ̀ẹ́ mi. ọgbẹ́ni ọgbẹ́ni ṣáà ó lè ṣáà ó lè ọmọ mi. kí ló fẹ́ ṣe sọ̀rọ̀ ọmọ ìjà rẹ̀ ṣèbí olówó àlẹ́nu géètì ẹ̀. ó ní ṣé mọ o mọ ni ọ̀ṣánkélé. ẹ̀wọ́n náà ṣì lè wúlò lọ́la tó bá dàgbà a ṣì lè máa yẹ ẹ̀fẹ̀ lọ́la ó yí ẹ ẹ̀ bá wọ̀ ní wọ̀ bí ẹ kúrò ó ti yí ẹ ọ̀ ní bí ẹ kúrò ló bá ó yí ẹ ayé ká ẹ jù. àjọ wà náà ni yẹ́rẹ́ jà ìbí máa jẹ ẹja ilé jẹ ẹja o owó tíkẹ́tì lọ tẹ́lẹ̀ ẹ sọ owó tíkẹ́tì ẹ ó yà ká fún ìjọba ńlá ẹ̀rọ owó tó àgbókò yamani abúnilọ́jà máa wọ bẹ̀ yàmà ẹ̀yin gan ni mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀jì yàmà ẹ̀ ẹ̀ ó jẹ́ ìsúkọ́tà ló ń bọ̀. Dama, ó oh ga, ẹ ti ń lo body guy. Dama! Lo body guy. Ẹ wo wọ́n tiẹ̀ ìjókòó tó máa ṣẹlẹ̀. Torí àwọn ẹni èèyàn mi ni wọ́n o. Òun láti gbà fún wọn ní kò lè ráyè lọ. Ọ̀dọ̀ àwọn àti káyè fún ẹ. Tó ti gbọ́. Nítorí nígbà tí ojú ń pọ̀ ikú, àwọn odi tí wọ́n ló bá rà. Tó ti gbọ́. Ẹ kò tún bẹ́ẹ̀ lọ bó ṣe ń lọ nìyẹn. Ẹ yá bè. Dama! Báwo ni? Dama! Báwo ni? Dama! Báwo ni? Ẹ wá o àwọn tó wà lẹ́yìn ó ara ẹ̀. kí ara ẹ̀. ẹ̀dẹ̀ ẹ̀ kó lè pẹ́ nu àgbà ìwọ́n tó bá ti sọ ní báyìí náà ara ẹ̀. àyè bọ́lẹ̀ bẹ́ẹ̀ bọ́lẹ̀ ní sùúrù àwọn ètò ìyàrá wọn yóò gbà fún wọn o gbà fún wọn. ṣé a máa ràn láyé náà jẹ mi ò kó wèrè jẹ ọlá wọn làánà fi ń sọ̀rọ̀. bẹ́ẹ̀ sì rọ ó sí ara ẹ wò ó inú mi ló dùn jù lé ni ṣé rántí àwọn airport lè bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni mà àwọn tó fẹ́ sign ni mo rí mi àwọn olùpọ̀ ọgọ́ àwọn olùpọ̀ wa sàpọ́tà. bẹ́ẹ̀ ni wọ́n ti sáìnì mi o kódà wọ́n ti fún mi mọ́tò wọ́n ti fún mi nílé kódà wọ́n tún fi owó sí àkáǹtì mi ayọ́kẹ́lẹ́ gidi tó èsì ẹ̀ kán báyìí ni. <laughs> yéè ọlọ́mọ ṣe mo ní bá pẹ́lẹ̀ adire wọ́n fẹ́ ni mo bẹ́ẹ̀ ni ma. tó ní ọyẹ́ ni. ọyẹ́ bad ẹ wo kódà wọ́n tún fẹ́ rán èrè lọ sí abroad wọ́n tún máa parí gbogbo education ní apáta bẹ́ẹ̀ ni lóyìnbó ni bẹ́ẹ̀ ni mà ah eré ti wá wá rí o màmá. àyè ṣé wọ́n ti bọ̀bọ̀ tó wọlé tà ṣe ìyáza ẹ̀. ó o tún fi tó ṣe sọ pé tí mo sọ pé ṣe mọ̀ wọ́n ní kọ́ṣọ́ rẹ̀. yes bọ́n ẹ̀ lè sáyìn mi. i'm telling you. kódà mo ní good news fún ẹ ó fún ẹ lọ sí abroad. àti abroad amẹ́ríkà tí táwọn yes all your education it will take good care of it.

àǹtí mi ọ̀rọ̀ wálé mà ti dayọ̀ máa ní. wow thank god. rékọ̀dì lèbi ọtí sáìnì ń sìn ẹ̀dẹ̀ mọ̀ pé ṣẹ̀kan lèmi àti ẹ̀jọ́ ń ṣe orin ló ń kọ orin lèmi náà ń kọ ṣé bí ṣé mo máa bá láì ti tèmi lọ nílé ẹ àǹtí mi ṣé ẹ̀ mọ àwọn èèyàn nígboro ní tẹ́lẹ̀ mú mi lọ kọ́ sáìnì mi náà rékọ̀dì lèbi ọtí sáìnì òun sìn. meeting with Muelo. But the only place I have is a church where you can pray yourself out. You just man not pray and things will turn around to to to, to a good one. Church. Yeah. Àti bí báwo lè ń sọ̀rọ̀ báyìí náà? Church bíi ti báwo? Àdúrà láti gbà láti gbà látijọ́ ṣé àdúrà sáìn mi ni? Ẹ omi ìlà gbogbo eléyìí tẹ́ ẹ ṣe yìí o, ẹ wá nǹkan ṣe sọ̀rọ̀ mi, ẹ wá èèyàn tó máa sáìn mi náà o. Àwọ̀ ah. ah, ṣé ń ṣe pọ̀ ń bínú rẹ̀? ah no mo ò bínú ẹ o mo ò bínú ẹ rárá. <laughs> why you putting up this art mo mọ ọmọ tó ṣe ẹ o torí pọ̀ rẹ̀ ṣe orí rẹ̀ ṣe ń behave by. don't you know if your friend is a king automatically you've turned to a king's friend iyì tó bá dẹ̀ fún ọba ni wọ́n máa fún ọ̀rẹ́ ọba <laughs> it's just simple as that. àti ṣé bàjẹ́ bẹ́ẹ̀ sọ ni. kí ló fẹ́ kí n sọ. ẹ ṣe. mímì. yeah, ready on my bicycle, bicycle. balẹ̀ ọmọ rẹ̀ ṣé mo máa ọmọ kẹ́lẹ́ ìwà.

ṣe yàyà wo máa yí ọ̀hún tó wá beautiful. ọ̀rọ̀ yẹn lórí ni gbọ́. tí àyíwá mú paasi ẹ̀ mi máa no time to check time ṣé o rí kó yíwà ń bẹ̀rẹ̀ ni ah, ó sì dúró ní ìgbò láti yó kúrò lórí ẹja rẹ̀. òwe mi ṣàlùkò òwe mi fẹ́ máa ó ti yó mo fọ́ o yáyàwó mi ni wọ́n máa kó lórí ẹ̀ ah, ayé yóò wú ẹ̀ kí ló ọmọ òwúrẹ́ máa tábẹ̀ bí lọ ọ̀rọ̀. Ah, madam ah, ẹ wo orin yẹn go viral gan and for an upcoming artist láti ní one point five million downloads láì ṣe pé ó ti di star so tàbá máa ṣe fídíò ẹ̀ ó yẹ ká mọ̀ wípé <laughs> ó máa hit jackpot gan so and with the kind of locations that. Uh, tati tati tó ti wà ń and àwọn ta fẹ́ lọ àwọn visins ta fẹ́ lò mo wà hundred percent sure pé you won't lose on him and uh, mo ti copy àwọn kan ta need fún locations uh, mo dẹ̀ ti uh, fún jboy. yeah lóòótọ́ ni ó send ẹ̀ sí mi. okay uh, that's good what about àwọn um, costume tí ó máa wọ̀ ṣé wọ́n ti get everything ready. bẹ́ẹ̀ni ma everything ti wà ready ìgbà tó ti sọ fún mi bí fídíò yẹn ṣe fẹ́ lọ mo ti get the costume àti jewelry tó máa so mo ti order for they are coming in tomorrow. okay that's very good. yes ma'am. Um, Jboy um, kí ni nǹkan tí kò fẹ́. Uh, so far so good this guy is okay, okay. and lọ́dọ̀ ti send kìíní ẹ̀sìn mi mo dẹ̀ ti lis ten sí wà okay. Yeah, mo ti pe Káyọ̀dé Adébáyọ̀ mo ti jẹ́ kó mọ̀ pé a ní láti tètè ṣe fídíò yẹn pápápá because um, I think this guy is It's okay. Okay. Yeah. Um, no problem. Um, gbogbo nǹkan got about ti need um, ẹ jẹ́ kí mi mọ̀ ṣé ti yẹ so we go. tẹ́ about need láti fi ṣe gbogbo tẹ́ fẹ́ just let me know no, no. just transfer everything to your account. yeah owó yẹn náà ní kókó táwa bá ti rówó ìyókù kékeré ni fídíò <laughs> máa ṣe rà ẹ. no problem. sí wàhálà. so my guy ó mọ nǹkan tó kàn máa ń dá mi lọ́rùn nípa ẹ̀ I love your voice you, you have a very sweet voice. oya freestyle fún wa freestyle fún wa ká tó gbọ́ sí. it's just like yesterday my brother remember we suffer together hey, for pota now you come back to Lagos you wan dey claim water just remember the past. ẹ ní sùn ní sùn fún mi ní yókù. After I'm going to give out with you. But I want off my lap with it now. You I can help you shape up. Right. Yeah. Which I'm probably yeah, that traffic. Thank you. tọ́jú. ọ̀gá ẹ̀yin làwọn fún mi. ah manager customer àtàpàdé ń bá yín. ẹ̀rọ sá ẹ̀sà àdìbẹ́sà. àlọ́mọ ní kẹwàá àkọ́ṣe mi. ọmọ kan ṣẹlẹ̀ tí wàá di twelve from late. wọ́n ní mítì pẹ̀lú bísí àwọn ṣẹ́ràtì wọn twelve ṣáà wọ́n mẹ́tì àfikún kíkà gọ̀ Bicycle show money. I get money. Legit money. Baby, no more bicycle. Bicycle. shake your body. Busy body, busy body, busy for me. Chop money, chop money, give me body. Make I make you feel better. Shake your body, shake your body, shake your body. Busy body, busy body, busy for me. Chop money, chop money, give me body. Wálé. Ṣé ìwọ náà mo rí? Anita, wọ́n ti ẹ̀rọ lóko tí tó dùn látàárọ̀. Bẹ́ẹ̀ni, kí ló wá ṣe tó wá keep me waiting for so long? mo busy gan-an kódà àwọn oníṣẹ́ travel dé mi ti busy láti bí two days báyìí mo ṣẹ̀dú bẹ́ẹ̀ kí mo rí ẹ lẹ́yìn. ọ̀wọ́ ah, náà náìsí tí ṣáìtì wọ́n ń gbọ́n sí ọ̀rọ̀ ẹ ló ń sọ nígboro tí bá tún ní títí bíbá ẹ̀ wazino wazino this wazino that lórí Instagram everywhere on social media ah, ọlọ́run ti pick call ẹ o. ọlọ́run ọlọ́run. ẹ̀sán ìlú bọ́bọ́ bọ́bọ́ ẹ fẹ́ràn tí wà tí ẹjọ́ ṣùṣì ń gbà yẹn bọ́bọ́ bọ́bọ́ yẹn ń kọ̀. ẹ fẹ́ràn kúkú wa as a matter of fact òun ni mo pàpà fẹ́. ee wow congratulations. ṣe ṣe mo pa sínú actually ó ní nǹkan tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ ṣórí. tó bá jẹ́ ti fífẹ́ yìí máa máa mẹ́ni lọ́bẹ̀ẹ́. <laughs> ti ní ọtí mo fẹ́ lọ́wọ́ tí mo ń wá. rárá rárá mo ṣe ti fífẹ́ ṣó mo based on bí èmi àti ẹ̀ jọ wà tẹ́lẹ̀ ó máa dùn mọ́ mi inú tó bá lè wàá bá wa ṣiṣẹ́ ní studio ẹ̀ pẹ̀rọ at least kò jẹ́ ìkan àwọn artist ẹ̀ sí tó jẹ́ pé òun máa ń dì pẹ̀lú bigger stars ó máa ó máa wà. ẹ̀pẹ̀rọ the same ẹ̀pẹ̀rọ. bẹ́ẹ̀ni. so you know i'm very busy mo busy gan as in i'm, I'm very sorry màá tọ́ láti wá time nínú time láti dance tune so nǹkan tó ń try láti sọ ni pé eh, o ò tiẹ̀ lè I got no time mi ráyè as in mo travel all around nísìnyí mi ò ráyè for now. well it's fine. well uh, um, màá ní kí pa mi kó kó wá attend say because I have to get something done right now. All right, take care. Yeah. Right? chairman sir ibi tí mo understand ọ̀rọ̀ ilé ayé yìí mo láti wà very very careful torí pé hmm, ẹnu ara ilẹ̀ bọ̀ o. ọ̀rọ̀ ẹ yé mi ṣé bí lórí ọ̀rọ̀ street jam tí wọ́n pè ẹ́ fún yẹn ni wọ́n mo ti bá ẹ sọ̀rọ̀ yìí already mo sọ fún ẹ pé kó lè work ah, ó ṣerú level yẹn mọ̀ náà ṣé bí torí pé o ti débẹ̀ lọ́ọ́ ṣe rántí ẹ̀ ah, ok wo jẹ́ ká bẹ̀rẹ̀ látòrí security wise security wo làwọn pípẹ́ fẹ́ provide for. ẹ street jam sọ pé tẹ́nìtì bá ṣẹlẹ̀ wọ́n lè mọtí kọ́ bẹ̀rẹ̀ sí sọ́gùn síra wọn àlàyé wo ló fẹ́ wá ṣe fáwọn àgbà ok tí wàá wò àwa ní club tour town plan within the country apart from that a tún ní international show tó fẹ́ lọ ṣe Europe tour ah, ah. báwo lè ṣe máa fi carnival máa wéra wọn pẹ̀lú ẹ̀ ó ti kọjá stage yẹn mẹ́ òun sínú àwọn artist tó máa pè pé wọ́n máa bá kọrin ní street ó yẹ ó ti jẹ́ kó mọ̀ àbí kílẹ̀ fílẹ̀ yín guys. no you're right. ah you're ah. right. but chairman sir ẹ jẹ́ ká rántí sá o ìgbà tí ebi ń pagún mi ìgbà tí mo ṣì ní one or two CDs those are these people tó ń fún mi ní chance ní street so mi lè rárá pé torí pé mo ti mo ti blow nsìn kọ́ wá níbi help me, kọ́ ní assistant mi fún street jam kí wá ní wípé mi ò attend sí wọn ó mà dàbí pé èèyàn ń ṣe ìgbéraga ni. ìgbéraga báwo wọ́n ṣe máa lóun ṣe ìgbéraga kọ́mọ ah, ṣé orí ẹ̀kọ́ tó dìde láyé yìí tó great tí wọ́n sọ pé ṣe ìgbéraga ni if they don't talk about you you are nobody tí o bá fẹ́ rí èèyàn tó great lẹ́nu The world is say one or two things about you mm-hmm. in fact jẹ́ kí n fún ẹ ní story kan there was a particular time tẹ́gbẹ́ mi kò fúnra mi tí máa ń bá àwọn ọ̀rẹ́ mi ṣeré gan ọ̀rẹ́ mi sórí ẹ̀ pé ọ̀dẹ̀ ni ẹ̀ ìgbà tó lóun elevate mi díẹ̀ tí máa sọ pé ọ̀dẹ̀ ni ẹ̀ orílẹ̀ èdè lọ fáwọn èèyàn ni pé mò ń bú òun ni ṣé ó ti gbà yóò pé adé máa ń ṣeré ni so level to wà let me tell you you have to upgrade yourself and tọ́wọ́n náà ń gbé ẹ̀yà ni mo accept it because that is the definition of success tí èèyàn bá ti ga ó ti ga nìyẹn tó bá ti wà bẹ́ẹ̀ tó wà bẹ́ẹ̀ ni àdúrà kò máa gbà ní pé kò máa jábọ̀ just know what you are doing and àwọn èèyàn náà don't look down on people because ẹ tó bá lọ sókè tí ó bá kẹ ilẹ̀ náà ṣì wà ń bẹ̀ fún un hmm. lálá tó ròkè kọ́ ilé ló ń bọ̀. ẹ ọlọ́run òde ní já arógun padà sẹ́yìn. ẹ ẹ ẹ ẹ ẹ kó o nípa sẹ́yìn ló kó jésù. Um, wazima mo fẹ́ bẹ́ẹ̀ sọ kékeré kan nítorí ọmọ kékeré gbọ́ àgbàlagbà gbọ́ òun la fi dá ilé fẹ́. ṣorí ní ayé tá a wà gbẹgẹgàn àbùkù tó dẹ̀ ń wò yẹn kò ní nǹkan méjì tó wá kiri olórúkọ ni sórí àwọn òpó kọ̀ọ̀kan wà nílé ayé tó jẹ́ pé téèyàn bá ti débẹ̀ èmi ní láti máa wà extra careful gbogbo ìgbésẹ̀ pátápátá gbogbo nǹkan tó bá ń ṣe ó ní láti máa wà careful nítorí pé àti gòkè ìjà àti dúró lókè yẹn kankan ológun ṣùgbọ́n stardom yìí kò ń ṣe nǹkan tó easy láti maintain ah no no no in fact òun kan ló ní agbára jù because èèyàn ní láti máa fi ọpọlọ ṣe ló máa fọpọlọ ṣe ló gbogbo nǹkan tó ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò ní lè máa ṣe mọ́ o kò lè jáde anyhow o kò lè lọ síbi tó bá wùn ẹ́ ṣé ti yẹ o gbogbo àwọn èèyàn tó gbọ́dọ̀ máa máa bá ṣe o gbọ́dọ̀ ní o gbọ́dọ̀ yàtọ̀ most especially ibi tí mò ń lọ kọ̀ọ̀kan mo nà ọ̀rọ̀ olóbìnrin dé obìnrin ló máa fi ń mọ́kàn pàápàá jùlọ èyí tó bá ti lórúkọ ó máa ń fòbìnrin ó máa fi ń set trap fún You ṣọmọ kó wò ní mọ lọkọ máa believe pé òkè òkàn fẹ́ catch phone ẹni wọn mú ìwé pé wọn wá sí ẹni imagine tí wàá tóbi má jọ lọ síbi nǹkan tẹjọ lọ enjoy ara yín gbogbo ọmọ mission ẹ̀ náà ọkọ̀ máa fi ìgbókè à gbogbo ẹ̀dá enjoy ara ẹ̀mí kan ni tẹ́lẹ̀ ṣe gbogbo wọ́n ẹ̀bà tó bá fẹ́ ṣe tán tí wọ́n dẹ̀ sùn náà tì tó dẹ̀ rọra yọ kẹ́lẹ́kẹ́lẹ́ tó jí tó dẹ̀ bẹ̀rẹ̀ sí yẹ̀ tó fídíò ẹ̀ ọ̀kọ́ tiẹ̀ ti set camera sínú ibi tẹ́ ẹ̀ lọ ọ̀rẹ́ yìí kó jẹ́ pé gbogbo nǹkan tí ẹ lọ ṣe lọ́run pátápátá gbogbo ẹ̀ ló ti fídíò. dáhùn tánú sùn láyé. ìmọ̀ ẹ ìmọ̀dé fídíò yẹn kó wá jáde sórí social media hmm. ṣòwò nǹkan tó máa ṣẹlẹ̀ ni. dáhùn tánú sùn láyé no no no I'm, I'm sure that is just end of everything. okay because kò sí nǹkan tó fẹ́ sọ mọ́ náà tó lè fi wẹ́ra mú so you really need to be careful nǹkan tẹ́mi ò bá sọ fún ẹ lórí ọ̀rọ̀ lóbìnrin mi instead tí wàá fún máa gbélé tí wàá fún máa gbétọ̀ tó mọnú wa obìnrin kan tó wà fi fún ẹ̀yin ọkùnrin bẹ́ ṣe wà ẹ máa mọ obìnrin tó bá truly love yín náà tẹ́ bá rí mm-hmm. tó bá ti rí kan báyìí ó wá dìímú ìlú máa jẹ́ sí gbogbo ọ̀dẹ mo máa gbàdúrà fún lọ́sàn-án gbogbo nǹkan ló máa lọ dídí ó máa máa support career yìí mm. ah tó jẹ́ pé ibi tí wọ̀gbọ̀n ò ti lérò níbi gíga gíga ibẹ̀ ló ti máa bá rẹ̀ látara obìnrin and she will always be there for you so nǹkan tí mi fẹ́ advice yẹn to your ọlọ́ ó dè máa dùn mọ́ mi nú tó bá lè lù ṣe. thank you very much honestly ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o. thank you very much i am very sure pé by this time next year hmm, oh my god ah, o ma ti wà ní. <laughs> thank you very much. chairman sir. báwo ni. ẹ wo ẹ má bínú bí mo darí dúró ẹ̀yin lè bá mi explain fún ìyá yìí nípa ṣúta àwọn lálẹ́ lọ pé mi ò fẹ́ lọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ o. ẹ ó yé mi ọ̀rọ̀ ẹ yé mi ẹ madam mi ò fẹ́ kí ẹ bínú sí wa nítorí pé gbogbo ẹ̀dá ló ti ṣàlàyé fún mi ó ti jẹ́ kí n mọ̀ pé ẹ sọ pé need a few days pé kó tiẹ̀ fi báyìí ṣeré bó ṣe rí ṣòtálẹ̀ yìí a ní láti débẹ̀ èmi gan understand but àwọn pípìn yẹn ò jẹ́ ń gbádùn bó ṣe ń pè mí ló ń pè mí ló sí every minute báyìí kọ̀ọ̀kan wọlé ni so ẹ fún wa ní alẹ́ yìí ni kò kò dẹ̀ promise yẹn àní pẹ́. Hmm? ẹjọ ẹ má bẹ̀rẹ̀ ṣùgbọ́n ṣẹlẹ̀ sórí okùnrin láti appearance last minute. Yeah, so um, just to make a track or two fáwọn fans there kọ́lé enjoy it better <laughs> and also wọ́n lè ṣe tán màá fẹ́ grant one or two interview ẹ̀mọ́ as a big star you know. Yeah. Màá fẹ́ fẹ́ bá sọ̀rọ̀ fẹ́ bí one or two things lọ́wọ́ ẹ̀ personally màá make wait till then. ẹ ẹ kò sí problem nǹkan tẹ́ bá ti sọ náà ni mo máa gbọ́. ok ó yá lọ. prayer of course. wà á lọ rè wà á bọ̀ ó yá ó yá ó yá ó anything. C'est voilà wàhálà láti set.